gbogbo ẹ̀yin aráàlú ayédáadé o ṣé ẹ wá rí nǹkan báyìí bí ṣé ẹ rí pé ọ̀rọ̀ mọ́jẹ tí kọ́lí ọ̀bá ti pa yóò kọ́ gbẹ̀yìn náà ni ẹ wo àti ọjọ́ pípẹ́ dà àti lọ́ba lórí ìtẹ́ àwa dúpẹ́ pé àwa náà lọ́ba tí a báyìí o ní báyìí ẹ jẹ́ kábíyèsí wa wọ́n bá wa sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ kábíyèsí ẹ bá wọn aráàlú ayédáadé sọ̀rọ̀ o ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́ o mo dúpẹ́ o ọ̀tún ọ̀kàrẹ̀ gbogbo ẹ̀yin aráàlú ayédáadé o ẹ ṣeun ẹ kú àròtì ń tá àmọ̀ la àmọ̀ a mọ̀ pé àká ò gbẹ́sìn ẹ̀jẹ̀ akágbàdo sínú àká kẹ́sìn ó mọ gbọ́mọ èèyàn pọ̀n káàkiri ní àsìkò tèmi ẹyẹ ò mọ kébi ẹyẹ eku ò mọ kébi eku ẹ̀yin ọmọ èèyàn náà ò mọ bí èèyàn. ìyálóde ó kà màmá. àfi bí mo kàn wò ìyálóde tó àti bàtà àti gbẹdúgbà ló pọ̀ ní ìlú ní ìtòyí àtún eh. wọ́n ti joyè ńlẹ̀ yìí eh. wọn ò lù tadé kàn mí rí. Ah. ó yàtọ̀ ó dùn ó dùn. ó dùn ó lárinrin. Ah, ah. eh, àṣepa bó o ní o ṣe ní dùn. gbogbo baálẹ̀ kan ní ọ̀nà àwọn aráàlú ọ̀pẹ. ọ̀dọ̀ baálẹ̀ àwọn bàlúwọ́ kìnìún kan náà wá. ọba kan náà wá lẹ́sìn ìlú ọ̀dọ̀ mọ́ rẹ. ẹgbẹ́ ẹ̀rọ àwọn tó wá látọ̀dọ̀ tẹ̀lé rẹ̀. wọ́n yẹ lábẹ́lẹ̀. ọ̀fẹ́ lè dẹ́ ẹ̀kọ́lẹ̀. Ah, wọ́n mọ̀ ìyanu lẹ̀ mọ́ rẹ́rìn ni ẹ̀rí ìgbàlódé ni. kò lè mọ̀ rí bẹ́ẹ̀. Ah, ah, yóò dùn yóò lárinrin nbí fa ló sọ̀rọ̀. ifá ni o ọ̀rọ̀ fa ò sì ní lọ láláì ṣe. bẹ́ẹ̀ ni. ẹ ẹ mọ̀ pọ́pẹ̀lẹ̀ ló yan kábíyèsí kì í ṣe èèyàn. orí ò lè dàrú ìyá lónìí. Ah, pẹ̀lẹ́ ni. ó ah, ah. oh, tọ́ ní ọkọ̀ gbọ́dọ̀ bọ́dọ̀ ẹ tí ètò ọkẹ́ nìkan fún yín. ẹ wò ẹ fẹ́ gbọ́ àtìpa àtìpa ìyá lónìí. sẹ́ni ká tó di pé a ṣe ìnáwó ìtàn o ìmọ̀tàn yín jẹ ọkàn mi ìṣ ìyá mi ń jà torí mò ń ronú pé àwọn ìdílé oníkòyí àtàìgbèrí pé wọ́n mà lè rí pé wọ́n gbẹ̀yìn wá gómi ọmọ tẹ̀yìn wọ́n mọ̀ pé onígbọ́dàgbó méjì. ẹ wo pé ẹ mọ̀ jẹ́ akọmi inú mọ́ báwọn ti gbà fọlọ́. ẹ gbà ní. ẹ ló jẹ hàn ọ́n hàn. kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o apá ṣe yẹ. ẹ ṣeun ẹ dákun ọ̀rọ̀ kan pàtàkì ni mo pè é sí ṣé rí bá a ṣe ṣe gbogbo ẹ̀ tó dùn yùn gba òun kò dáadáa ṣùgbọ́n ó dàbí ẹni pé èyí tí a ṣe tínú àwọn kan dùn lọlé táwọn kan banú jẹun ó fẹ́ kù díẹ̀ káàtó. ètò ká yẹ ìbí wò ní gbangba hmm, ó kù díẹ̀ káàtó ẹ rí wípé àwọn kan banújẹ́ inú àwọn kan ń dùn lọ́jọ́ tó yẹ kí gbogbo wa wọn yọ̀ ẹ ṣe rí láti ṣe lọ yíyẹ ìbí wò yóò mọ̀ ọ́ lọ o ṣùgbọ́n kò ní jẹ́ lójú táyé mọ́ àní mọ̀ yẹ̀bí wò ní gbangba mọ́ kálukú tó bá bímọ ni ó mọ̀ yẹ̀bí àwọn ẹ̀ wò lábẹ́ ilé tó bá sì ti rí wípé ọmọ tó ń bí ìṣòro ọmọ tó lè bá a gbé lù yóò tètè mọ ibi tí ó ràn lọ ẹni tí ó bá wá rí wípé ọmọ òdì kejì lòún bí tó wá bò mọ́ra tí ò ṣe tó yẹ kó ṣe hmm, nígbà tọ́wọ́ bá tẹ̀ ìjìyà tó bá tọ́ àmọ̀ fìjẹ́ hmm, bí mo ṣe fẹ́ ni tọ́ba làṣẹ. àbí lójú bá ti rọ èrè ọgbọ́dọ̀ ṣẹ̀ mọ́. ọdẹ àyè wa akábẹ̀ rẹ̀ ní o ní orí ẹ tó dójú kàdá pé ńgbà tẹkọsí báyìí tẹkọsí báyìí. tẹ̀sẹ̀ ń pẹ̀jẹ̀ wá sí sẹ́wọ́n mo ní a káyé káyé káyé. ọkọ tàbí ọkọ pé ọ̀tá jẹ́ òpè olùfọ́hùn ó ní àjàdí. fáyọ wọn. mo kọ́ ta mo kó pé o. ọ̀tá ń jẹ́ òpè ò lè fọ́hùn. bẹ́ẹ̀ mi lò pé níbẹ̀ yìí ni n tí ò fara hàn. wo Ògúndélé torí rẹ mi wádìí ayò. ṣé o sí o. Ah, ó sí ọmọ rí rẹ sọnù torí ìnífẹ́ kó o ronú pé bó o ṣe pa àwọn èèyàn láyò oúnjẹ ta ni tòun yóò ṣe rí ẹ mo fẹ́ kọ́ rẹ̀ mi ọkọ̀ọ̀kọ̀ bọ̀ òwí náà ni bọ́ bá lù ọ́ tó kù ń bẹ̀ èmi náà wà kọ́ ọmọ tí ń tayò. ìwọ máa wòran tiẹ̀ kò mọ̀ wípé báyìí ni mo ṣe tí mo fi mú ẹ̀rùn ìsìn jẹ ẹ̀rùn rí bákan náà. ṣé ẹ̀yin ò mọ̀ pé Ògúndélé gbọ́n bẹ́ẹ̀ ni ilé ọgbọ́n ló ti jáde àgbá òfìfo ni máa ń pariwo yóò wá máa yóò máa fèsì fún wa àti tarọ́pọ̀n yìí. èmi àti tarọ́pọ̀n. bẹ́ẹ̀ni. òní ní kọ́ ọ̀nà bó ṣe ń ta yìí. ìwọ ló rọ́wọ́ tó ń dá wọn lóhùn èkúté ilé ni wọn hmm. kò sí ohun tó fọ máa wù sá sí i ẹnu yín gbẹ̀yìn lásán ló mọ. èmi ẹnu yín gbẹ̀yìn. ọ̀rọ̀ ọ̀dà ló ìwọ ni kò rọrọ kọ máa dá lóhùn sórí màá fi hàn lónìí wípé tí èkúté ilé ò lè dá ọmọ awùsá pa yóò yí débi tí wọn ti pa. Ah, ah, ah, bó ti lanu lẹ́nu. <laughs> ẹlẹ́nu jù báyìí lọ nígbà ọ̀rọ̀ lọ́ba dé. <laughs> ilé sọmílẹ̀ padà jẹ́. irọ́ rẹ kí ló dé kí ni pa yín lẹ́kún sọ̀rọ̀ gidi ni wọ́n ló jáde ń gbòòrò ẹnu tiẹ̀ ọ̀rọ̀ tó sọ ń jẹnu bá bá rẹ lọ eh, bí wọ́n ní eré làǹfọ̀ máa yò ṣe èwo ní ìṣòkò tó bá bàrẹ̀ lọ́wọ́ dédìí ayò ẹ̀yìn ò bójú mu bó bá yẹ pé rẹ ni kò gbẹ́nu dákẹ́ máa wòran o ẹ dúró náà Ògúndélé eré wo ni ẹyẹ ń bẹ ẹyẹ ṣe tẹyẹ fi ń tu yẹyẹ. ẹ máa gbọ́ àgọ́ tó ń sọ ìsọ̀rọ̀ ni gbèsè bó o ṣe gbé báwo sì dá padà fún ọkọ̀ jù báwọn lọ. ọkọ̀ bójú mu. ogun ló lé lẹ́nu rẹ. bẹ́ẹ̀ ni lẹ́nu mi kí ló ṣe. Ah! àwọn ní bẹ́ẹ̀nù rẹ tó fẹ́ dá. ẹ̀rọ tí ń bẹ́ẹ̀nù rẹ. bẹ́ẹ̀ni ó tún tẹ̀lé wa bọ̀ ẹ̀rẹ̀ ìsọ̀sọ̀. Ah! ó gbà padà ah! ó gbà padà ó gbà padà kọ́nà kí ni pa kọ́nà kí ni pa ìwọ kọ́nà kí ni pa ó dàbẹ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi dá ọ̀rẹ́. àlejò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà kábíyèsí ló rán mi sí yín o olúwa mi ní pé kí n sọ fún yín pé ká bí ọmọ ká máa yẹ ìbí ọmọ wò níta gbangba ipe yìí máa ń dojú tàwọn ẹlòmíì olúwa mi wá ní kí n sọ fún yín báyìí ipe láti èní lọ kó ní kálukú máa yẹ̀bi ọmọ rẹ̀ wò níbo kéré ni ọ. olúwa mi tún wá tẹ̀síwájú wọ́n ní ọmọ tẹ́ ẹ bá wá bí tẹ́ ẹ bí re tẹ́ ẹ yẹ̀bi rẹ̀ wò tíbi rẹ̀ òbí rẹ̀ kọ́ nítọ̀hún ó tún rọra káwọn òbí rẹ̀ kí wọ́n sá gbé kú òun nílùú níbo kẹlẹ́ báwọn bá gbé olúwa mi ni bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ọ̀ràn lẹ́ẹ̀dá bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ọ̀ràn lẹ́ẹ̀dá mo wí rẹ àbí wọn ò wí rẹ. mo wí rẹ. ní tèmi o ìgbésẹ̀ tó dáa ní kábíyèsí gbé o nítorí ó sọ̀rọ̀ nínú ẹni tí ìgbé wọn rìn ò dáa ìtújú òun jẹ́ kó ni wọ́n rìn láàrin ìlú. ìtìjú ni inú tèmi tiẹ̀ ò rí. èmi fi gbogbo ara sí i. lẹ́yìn tí ẹ lé ọ̀rẹ́ mi lẹ́yìn tí ẹ rí ah, ọ̀rẹ́ mi. ẹ òkútẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi ṣé ò wá rí i pé èyí tí kábíyèsí wa ṣe nísìnyí kò tó dáa pọ̀. ọ̀rẹ́ mi yóò mú ọ̀la àsìkò ìgbòho ni yóò tún bá yóò tún ṣe agóògùn nílé agóòsì ìrànlẹ́jọ́ dá sákì kábíyèsí gbìyànjú. ó ah, mà ṣe o ayé mi wá dórí kodò wá mì dìrodìro ẹ gbọ́ mi ná kí láǹfààní oòrùn tí ń rìn láàrin oòrùn èmi ò rí láàlẹ́ òṣùpá tó rìn láàrin ọ̀sán lóòótọ́ mo lówó mo lọ́lá tí mò ń fọlá yẹn gẹ̀ láàrin àwùjọ ìpè kí lówó lówó ọmọ bà lówó èsì pé kí irú ẹ̀fà ọmọ yọ kọ́ máa yọra ẹ̀ èmi ò pé kó nílé àmọ́ ọmọ mọ̀ gírí kí wàá ni mo ṣe. pàtó kẹ́ àmọ́ pé èdú mọ̀dú ọmọ fọ́lẹ̀ mọ̀dú ewé ìgbàjọ́ gbàgẹ́gẹ́ ń léwé ẹ̀mí jọra àwọn òróró mo lè rogún wò lẹ́rí ọmọ rẹ ló pọ̀ bí fún mi ọmọ rẹ ló pọ̀ bí tí ibà wá ṣe tètè dé ọ̀run tó pé ọ́. Ah! tó fòṣálẹ̀ tó kú rèwerèwe ṣé bí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí bá ṣojú ẹ̀mí ẹ̀. báyìí ah. orí ìpòrú ẹkún náà lè ṣe lójoojúmọ́ ká máa wọ ẹkún un ah. kí lẹ fẹ́ kí mi ṣe kí lẹ fẹ́ kí n ṣe nígbà tó rí mi tó fẹ́ mi tá a di tọkọtaya ìbọmọ méjì làǹtìlanti lélẹ́dùn àkọ́kọ́ fún wa tá a sì rò wípé ilé ayé ti gún gẹ́gẹ́ láàrò pé wọ́n ò dirú wọ́n ò dìgbà sí àlọ́ ṣàdédé náà wọ́n níbi wọn ò dáa wọ́n sì sì wọ́n rí gbó oh. ó sì mú orílẹ̀ náà ó rè é mú fátókẹ́ wá mo gbà á tọwọ́ tẹsẹ̀ kó lè ṣàbíyá mọ́ mm. ká lè rójogún káyé lè dẹ̀ fún wa nígbà tán bí dédé kẹ́ ṣé bí gbogbo nǹkan lọ mèremère bá lè mi nígbà dédé kẹ́ wa tó dán tá a sì relé ọkọ tọkàn wa ó balẹ̀ tá a rọ̀ ọmọ gbẹjọ́ lọ́ba tó níbi déédéé kẹ́nu ò sùn ọ̀ lọ́ba sì rẹ gbọ́ ẹ kí lè fẹ́ kí n ṣe ẹ̀yin balẹ̀ mi ṣé lẹ́dùá ni kí n pè lẹ́jọ́ ni àbí kí n rè kógun bá kábíyèsí kò yé mi ah. kò yé mi. wò ó àyà mi ọ̀rọ̀ ẹ yé mi. Ah ọ̀rọ̀ ẹ yé mi àmọ́ èmi mọ̀ pé lónìí kọ̀tún kọ́ kọ̀wé kó tún kà padà rélé. láyé mi. yọ̀yọ̀ lẹ́nu aráyé. bẹ́ẹ̀ni. bìrì lọkọ̀ ọ̀dà bìrì láyé yìí. Ah. ṣé wọn ò ní pé kádàrá àwọn ọmọ mi ni mo jẹ máyé. ogun ah. dé. èrò ńlá kan wá sọ sí mi lọ́kàn o. èrò wo. òmùgọ̀ èèyàn amukun mẹ́kọ̀ọ́ dàdà ń gbọ́ ní bí wọ́n sọ pé tápá kan ọ̀bá ṣe é ṣẹ́ mọ́ káká lórí. Ah. tọ́ba wa fi kọ̀rẹ̀ kí n wá wà kí gbèsè ayé mi ó kú lókùnkùn oṣù kí wọ́n máa yọ oṣù tí ètè sí mi kí ni mo tó burú mi kì í mórí lé gbóná mo mórí lé gbóná fìlú yìí sílẹ̀. baálé mi ò níbo lẹ ti rálábà ohun tẹ́ ẹ̀ rí gbá ẹ̀yìn rẹ̀ rí níbo lẹ ti rí ìgbín tí kara ohun ẹ̀ wà lọ́tọ̀ rí baálé mi bí ajá bá ti ń lọ báyìí kólókóló rẹ̀ á mọ̀ tẹ̀lé ní baálé mi gbogbo bí tẹ́ ẹ bá ti ń lọ àjọ ń lọ ni kí ni dúró mi gan kí ni wàláyé mi kí ni ìjókòó wèrè tí n ó jókòó sílé yìí. lápàdé ọmọ aráyé wa o lápàdé ọmọ aráyé wa ọ̀rọ̀ mi wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ó nípa. Màdúró. Ah. Ah. orí omi àṣà tí kì í bá nìyẹn àforíjì.

tí bàtà orí omi àṣà tí kì í bẹ́ẹ̀ nìyẹn àfodidi èèyàn àfodidi abẹ̀mí lẹ́rán. Elédùà Elédùà ah ah Elédùà ah ah ah Ah, Olúwa ah ah Àdùkẹ́ Àdùkẹ́ ah ah èèmọ̀ ah! ti wọ̀lú ayé náà ní ẹgbẹ́ ah! ọlọ́run tẹ̀lé ẹ mọ̀ gbà mí. kí ló ń ṣẹlẹ̀ ní ìlú dáadé ṣé àlùjọ̀rún ni ká pè ẹlẹ́dùà àdùkẹ́ àdùkẹ́ má sunkún mọ́ má sunkún mọ́ bọ́ ọ sunkún látò ní dọ̀la kò pé ká tó kú ó dìde ńlẹ̀. ó ah! sunkún ó sunkún ó sunkún ó sunkún. dání ọmọ ó sunkún ó fẹ́ kú fẹ́ra rẹ̀ lébi dákun. ẹni ẹ̀ máa gbọ́ ẹ gbọ́ ṣebí ẹni àìmẹ́ni ẹni ká fọ̀rọ̀ rọ ni kí ló dé tí ó sùn jẹ́jẹ́ lé wọn tí jàmbá sì ti dé. Ah, ah, mo dárò gbàgbé tèmi pọ̀lù mi. Ah, ọ̀rọ̀ rẹ mọ́ lọ wọ́n dárò wọ́n dùkẹ́. mo dárò ọ̀rọ̀ rẹ mọ́ lọ. Adùkẹ́ Adùkẹ́ mo rọ̀ mo rọ̀. kí ló ń ṣẹlẹ̀ yìí? kílẹ̀ wí má bàbá mi è mọ́mọ́ dé ẹgbà mi látìgbà tán ti sin déédéé kẹwọn gbó lọkọ mi ti ń pòrúurú ní sunkún lójoojúmọ́ wá rè bá wípé baálé mi kí ló dé báyìí ó sì kálá yìí ó ṣe pé sí gbogbo àwọn aráàlú yìí ò ní lóun fọ àwọn ọmọ òun ṣe yan gan-an pé ìgbésí ayé àwọn ọmọ òun lòun ná ló bá sì sọ fún mi lórí alẹ́ olóhùn mọ̀ sá lọ wọ́n lè mí mọ̀ sá lọ mo fi lédu ọ̀bẹ̀ ọmọ ìsá lọ ṣùgbọ́n bọ́ ọba ti fẹ́ lọ ajá bá ti ń lọ báyìí kólókóló rẹ̀ ó tẹ̀lé ni o bàbá mi nígbà tí ilé ó mọ̀ ó ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kúrò lọ́dọ̀ mi ó ti sá lọ ó ti sá lọ ó ti sá lọ. jẹ̀rọ̀lá bàbá mi jẹ̀rọ̀lá bàbá mi kí ló dé níbẹ̀ mú yàn tẹ́ ẹ pé ló lè kò jà yín níyàn ó kó lè lòun ẹ pé ohun tó gbé dà ó gbé lẹ̀ ẹ gbà lọ́wọ́ rẹ̀. ó gbé lẹ̀ tán ó fẹ́rẹ́ gé ó sá lọ kí ló tó wá ń lépa ó sí. Ah, ó yẹ ká jọ lọ ni bàbá mi ni mò ń jókòó tí. Hmm, ẹ̀yin yẹ yẹ ó ṣe á jẹ́ pé gbogbo ẹ̀yin obìnrin ẹ̀ mọ́jú ẹrù tẹ́ ẹ gbé wá pọ̀ ẹrù tẹ́ ẹ gbé wá bí ẹ lè gbé lọ ẹrù wo ló gbé lọ lé ọkọ kí ni ò lè jókòó tì í yóò ìjókòó jẹ́jẹ́ ara rẹ àbágbà kan tara rẹ náà. mo ti gbọ́ mo ti gbọ́. Ah. kò sí ìjókòó tá a ṣe ṣòrọ́kọ rẹ tó fẹsẹ̀ ara rẹ sájáde ní fúnra ara rẹ náà ni ó fẹsẹ̀ ara rẹ rìn padà. àṣẹ o. Hmm. bó bá ṣe pé kì í ṣe tìbí ló ń lé kiri jókòó ara rẹ jẹ́jẹ́ kọ́kọ́ rẹ padà wá bọ́ nílé. àṣẹ o. Ah o sì wá káyà mi ó kẹ̀bí pé nǹkan míì tó lágbára ju eléyìí lọ́dún mọ̀ lọ́lé mọ̀ lọ́jọ́ ńlọ́lá ìra rẹ lọ́kàn balẹ̀ o ẹgbẹ́ra lẹ̀ ẹgbẹ́ra ẹ̀lẹ́ ẹ̀yìn ọ̀dọ́ olórí ọ̀dọ́ mo mọ̀ pé ohun tí ó mú gbogbo baálé ilé tó ń fa tíẹ̀ méjèèjì bí ò lé nǹkan yìí nǹkan lé nu wọn ẹgbẹ́ra lẹ̀. bàbá ẹ̀yin la wá rí o èmi náà rèé. ọ̀dún àkúrákábá sọ òde ọ̀run ló ti wá kó tó ṣe wí èwo ẹ̀yìn àgbà. owó rí mi pa owó rí mi pa. bàbá abẹ́mu tún jẹ pálámbá owó pálámbá fi ségi ó ní ká ṣe tutù kí ìlú lè rójú ìlú ò rójú àtúrò pàwọn tó ń bọ́ bá fa wàhálà ìlú ni àtúlé wọn lọ bákan náà lórí èmi ní à ń ṣẹlẹ̀ bàbá. ẹ ẹ ní bọ́yá ìṣẹ̀ṣe tí kábíyèsí ti yí padà ni ṣùgbọ́n kábíyèsí wa lòun ò yí ìṣẹ̀ṣe padà mọ́. mo ṣeun o jàre ah kábíyèsí lòun ò yí ìṣẹ̀ṣe padà mọ́ gbogbo òlù sì ti padà sí ti àtijọ́ kàkà kó sọ̀fọ̀ ọmọ ìyá àjẹyìn sí ní ìpele hmm. kẹ́sì ni bàbá ẹ wo ẹ̀yin la wá bá o kẹ́ ẹ là wá lọ́yẹ̀. ẹ wo ẹ̀yin ọ̀dọ́ wọn hmm. ò fẹ́ kẹ́ torí àwíjàre kẹ́ ẹ jẹ́ kí tọ́gbẹ́ mọ́ yín lẹ́nu gbogbo ohun tẹ́ ẹ wí pátápátá ló yé mi àtìlẹ́tẹ́ ẹ wí dé hmm. ẹ wo ọ̀rọ̀ ti dọ̀rọ̀ sùúrù o ṣe mọ̀ pé bí ewúrẹ́ bá sọ̀wọ́ bó bá sáwọ̀ ìsọ̀yà aláwo àfi ká ṣe sùúrù bí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwo ni ó fọ̀tán o ohun tó bàjẹ́ ti pọ̀ kábíyèsí ti bàlújẹ́ jìnnà àwọn irúmọlẹ̀ ni wọ́n á ń bínú ah, irúmọlẹ̀ mọ̀ bínú o wọ́n bínú tó bẹ́ẹ̀ gẹ́ débi pé ó níye ètùtù ó níye ẹbọ tí mo ti ṣe lórí kínú wọn lè rọ̀ sùúrù gidi là á ṣe nítorí ẹ̀yin náà ẹ wò nǹkan gidi ó ṣe é bàjẹ́ níjọ́ kan ṣé n tó bá bàjẹ́ níjọ́ kan ṣó ṣe é tún ṣe lọ́jọ́ kan ìdí nu o tá a fi ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù títí dìgbà tí inú àwọn orúmọlẹ̀ ó fi rọ̀ àmọ́ àdúrà mi sọ́ba àláwòrà bí ni pé gbogbo ẹbọ tá a bá rú ètùtù tá a bá ṣe àdúrà tá a bá ṣe káwọn orúmọlẹ̀ ó gbà ó ẹ ṣàṣẹ o. àṣẹ àṣàṣẹ o àṣàṣẹ bàbá nǹkan méjì péré ni nínú kó bá forí yòó lẹ̀ àbí kó bá sí gbáwò. Ah. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. kò sí gbáwò. ọ̀dà síbẹ̀síbẹ̀ náà ẹ̀kọ́ gbóná yìí fẹ́ sọ̀rọ̀ mo ti gbọ́ gbogbo ohun tẹ́ ẹ wí èmi ò ṣojú yín níwájú ìlú bí n bá dáàfin pé tó ń táwọn ọ̀dọ́ ń fẹ́ rè ẹ ṣé wọn ẹ bá mi kílé mo dúpẹ́. ẹ ṣíra lẹ̀. àfiyèsí ẹ wo ṣe rí àwọn àgbà bọ̀ wọ́n ní jó tó bá kani láàlà á di kúkú jó torí inú ẹni ò ní dùn báyìí ká pa mọ́ra. bẹ́ẹ̀ni. gbogbo wa la mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ wa ti ń fà dànù nílùú ayé rọ sẹ́yìn àmọ́ ní báyìí a ti bẹ̀rẹ̀ sí ní pàkúrọ̀ pàápàá. àdúpẹ́. àṣẹ lóòótọ́ ló wí àgbà tó sọ wípé béèyàn bá ti fi yangan sanyangan rí ó tún lè padà kọ́ wa jẹran tó jẹrin lọ. bẹ́ẹ̀ni. yẹ pé tẹ̀mí bá wà ìrètí ń bẹ tó yẹ pé àti jẹun ó dogun àdúpẹ́. ẹ̀yin èmi mọ̀ pé gbogbo ìgbà lọ́kọ́ alẹ́sẹ̀ tá a fi ṣubú bí yẹn bá sì ṣubú yìí dìde ni elédùn àwa bojú wò lẹ̀ látòkè ó fà wá dìde. àṣé pé tójú bá rí ibi tí ò fọ́. ó ní ire kan tó dúró tó fẹ́ mọ òwúrọ̀ ni o. bẹ́ẹ̀ ni kàbíyèsí bẹ́ẹ̀ ni. nínú ọ̀rọ̀ lukosi a ṣàjọyọ̀ a ṣe àjọyọ̀ òun débi pé ayé ọ̀gbọ́ ọ̀wọ́n mọ̀. kàbíyèsí olúwa mi gbogbo àwọn ìlú tí ó wà ní àrọ́kọ wa pátá ni wọ́n mọ̀ pé ayé rọ ti tutù bí omi àfòrọ̀ kan. sí olúwàmí kàbíyèsí olúwàmí olúwàmí olúwàmí àmọ́ sẹ́ni bí a ṣe ń jíròrò lórí ọ̀rọ̀ yìí bọ̀ hmm. àwọn èrò kan sọ sí mi lọ́kàn lórí àwọn oyè tó sílẹ̀ tá a ti jẹ. ẹ àwò sáwò wọn ní àjọrò ní jẹjẹrò ẹjẹ àjọyọ̀ wò ẹ̀yin ẹ wo orú bí n ṣe ń yí nínú ọlá sínú ọlá ẹ mọ Mojírádé mhm, mhm. tí n ti bi pépélé bọ́ọ̀bì pépélé tá a bá fi rú ẹ̀ tá a bá fi ṣèyá lóde ìlú wa yóò kàn parúkọ̀dà ni yóò di ayédọ́lá yóò kú láyé rọ. ìtòlú yóò kọ̀ lára wa ni. ayédọ́lá. Ah. Ah. kí ló dé n bọ̀lẹ̀ tí mẹ́lẹ̀ bọ̀. kábíyèsí o ibi tẹ́ran wa la ti ń bọ̀ bàbá. bá a ṣe ń gbúrò àwọn kan nínú gbónú tó ń pariwo ẹgbà wa o ẹgbà wa ó ǹjẹ́ ká débẹ̀ káwọ ohun tí ń ṣẹlẹ̀ bá ṣe bá ọ̀daràn ọkùnrin inú òun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n fi pá bá obìnrin lò pọ̀. bẹ́ẹ̀ ni olúwa mi. salama ṣé lóòótọ́ ni ẹ kó àwọn obìnrin wọnú gbó ìwọ àtàwọn wo. bàbá èmi nìkan kọ́ èmi àti àrẹ̀mú àtàkàn jí ni. àrẹ̀mú ìwọ bẹ́ẹ̀. ń gbọ́ àrẹ̀mú ìwọ. àrẹ̀mú wo àrẹ̀mọ́ kan náà ni bàbá. ẹ gbọ́ sẹ́yìn rí àrẹ̀mọ́. rárá bàbá a ò rí àrẹ̀mọ bẹ̀ rárá. àrẹ̀mọ tẹ rémi àtàkànjí pẹ̀lú rẹ̀ tẹ́ni kó máa sá lọ. dákẹ́. ká dáa fún ọ orí búlọ̀ọ̀sẹ̀ ọfẹ́ bò ó kọ kábíyèsí jẹ́ kó o tún fi tàrẹ̀mọ tẹ̀lé àbí. ẹ wọ ẹ lọ gbọ́dọ̀ ní búkú yìí lápá yàká ẹ lọ gbé sọnù tú ẹ fi yà dé ẹnà nù ẹnà lẹ́yìn èmi mọ̀ pé tó bá jìyà yóò jẹ́ ọ bí táwọn yòókù ẹ wá. ẹ yà mú lọ. ẹ gbé ẹ fi yà jẹ́ jẹ́ olóyè ọ̀tún ìpàdé dúró lọ́wọ́ àṣọ ìná tí ajé ọ̀rọ̀ bá lọ sí mọ́mọ́ ẹ lórí ẹ jẹ́ kó fi mú dán ni. ṣé àrẹ̀mọ kò lè sí márẹ̀mọ lórí àtẹ̀sí. Ah, káàbọ̀ kọ̀ mi ṣé o dé dáadáa. ṣé wàá sí ojú rẹ ìkorò. ó ṣe o ebi ń pa mí mo ṣe gbà pé ebi bá ń pa ni èyí dàpara ni ẹ wo ẹjẹ wọn bá wà nǹkan kan kí n fi sínú àsìkò tí ebi bá ń pààyàn èyí dàpara rárá. ebi ni wàá ń pa ọ lójú rẹ fi korò tó tó yìí nígbà náà ọ jẹun ní ìsìn ní kọ́mọ́kúbú lọ́ọ́ jẹun. dédé akẹ́. ó yá mi ó yá ní kán mọ́ kówó lọ́ọ̀rẹ́ gbóúnjẹ wá fọ́ọ̀mù àmì ó pè mí ń pa àwọn. àyà ah, mi ó mọ̀ kú díẹ̀ fóúnjẹ òjì náà. ẹ orí mi ò pé ọ ti dáná. ẹ kò sí gita ìfidáná látọ̀rọ̀ ni mo ti wá kọ́kọ́ lọ ṣẹ́gi wá. kò sí gita ìfidáná nù ilé. mo ṣe lọ ṣẹ́gi ọ̀hún wá náà yìí. ìwọ ṣe ẹ lọ rèé ṣẹ́gi ah, ẹni tó sọ lẹ́nu ló wá o ọ̀ sì lè sọ ń lẹ́nu. di kíákíá báyìí ní kọ̀pẹ́kọ̀pẹ́ lọ́ọ̀rẹ́ dáná òun kó o sì gbóúnjẹ wá fọmọ mi ní ìsìn tí ò gbọ́dọ̀ pẹ́ ọtí gbọ́ tó wá rí lẹ́yìn tó bá dáná tán ìjìyà rẹ ni pé tílẹ̀ ó fi ṣú lé ní omi ló fi pọ́n ìwọ ìwọ ìwọ ra nǹkan èmi ní hàn lè mọ̀ ní hàn lè mọ̀ ní hàn lè mọ̀ ó hàn lè mọ̀ ní ranù. ẹ̀gbọ́n èké. dákun mọ́ bínú ọkọ mi yóò gbóúnjẹ wá fún ọ sọgbọ́ ẹbí lọ sí má bá yín ṣe. Ah, ọmọ ṣe ìwọ jẹbi gba mọ̀ọ́sẹ́. àjàgbé hmm? àbó rí báyìí hmm. àfi kọ́lọ̀ wọn mọ́ fàìsàn ṣe ni hmm. ah, eh, lóòótọ́ ni wọ́n máa pé ojú ẹni là máa kú sí ẹni níwọ̀n bá gbà péréte tí wọ́n ráàyè lọ sóko àwọn kinní burúkú ìbíyàn ti gbowó iṣẹ́ lọ́ọ̀ mi wọn ò sì ṣe é ah, wọ́n fi iṣẹ́ mi lẹ́ẹ̀ láì ṣe mo wá débẹ̀ wọ́n wá ń bẹ̀ mí nìkan dọ̀bálẹ̀ kọ́ abata lóníkèmí ọmọ bínú lórí owó mi. ooo ọ̀rọ̀ rẹ yé mi ah, bó o bínú ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ah, àmọ́ ọ̀rọ̀ yìí ká fi ẹnu ká dá lé ní o sùúrù náà ló ṣe o wọn ò ṣiṣẹ́ rẹ̀. Ah, èmi ò tiẹ̀ bẹ́ lọ́n kí wọ́n ó ṣe é ń wọ́n bẹ́ lọ́n kí wọ́n ó ṣe é ikú tí ó pa ọ̀ ní wàkàwàkà ń bẹ lókè odò fún. ṣé àmọ́ kó rẹ ṣe kó tún kó ra yàgò lọ́nà ń dán. sùúrù lọ́wọ́ ń gbà. ǹlẹ́ o dékẹ́ o oh, ọmọ dáadáa ọmọ rẹ bí yán ọmọ dáadáa dákúndẹ́kẹ̀ mi ẹ ṣe bàbá o ọmọ kékeré ara mi ni mí ọ̀rẹ́ mi ni bàbá. ó sì sọ mí ní bàbá ọ̀sán gan. ìwọ ni bàbá <laughs> èmi ẹ ṣe bàbá ọmọ kékeré ara mi. Ah. aláwì ṣé òótọ́ ọ̀rọ̀ délẹ̀ èmi ò mọ bí ọmọbìnrin ti máa ṣe ni o àmọ́ àmọ́ pa mí bí ògidì ẹ mú. dídẹ̀kẹ́. ni dídẹ̀kẹ́ ah tí n bá wo dé kẹ́ báyìí. Ah, olódùmarè ó kan àyà mi báyìí lọ́rọ̀ rẹ̀ wà a máa ṣe mí bíi pé kọ́rọ̀ èmi rẹ̀ wọ̀. Hmm. Eh, ẹ ṣé ìwọ àti ẹ ti jọ sọ̀rọ̀ kan ti tẹ́lẹ̀. pínlẹ̀ o n ò tí ì bá a sọ̀rọ̀ kankan tẹ́lẹ̀ àmọ́ tí n bá ń wò ó a máa ṣe mí bí ẹni pé ìyàwó ilé mi gangan ni mò ń wò. Hmm. kí wàá ń dọ́ ọdún náà ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ mọ́ ń jọ mí lójú gbà mí ó sì sọ̀rọ̀ yín sì mọ òwò báyìí pé ah kí ni mo ṣe ọ ọmọ obìnrin wo nìrẹ ó kọnu sí nínú ìlú yìí tó lóhùn òsè bó ti ló kọ tó bó ti lọ́lá tó ọ̀rọ̀ rẹ a máa ṣe mí kàyéfì ń gbà mí bó sì jẹ́ dédé kẹ́yìn náà ni a múra a kò sá sọ a sì relé wọn a sì lọ wí fún wọn pé ohun tá a fẹ́ rèé o wọ́n sì bùn wa lọ́mọ ṣé wọ́n wà láwọn òfin wa lọ́mọ ni yóò sì yà báwọn yóò sì da. ó mọ iye ara rẹ o. kí iṣẹ́ bí èmi náà ṣé o rí ọ̀dà báyìí a ní lọ lálẹ́ ìwé tí ní akóṣàṣọ a wò bàtà lọ tí ó da ká lọ ká lọ ńgbà tójúmọ́ bá mọ́ dáadáa àmọ́ wá gbọ́ ọ̀rẹ́ wa tí wọ́n bá lè fún mi ní déékẹ́ àbí dédẹ́kẹ́ a máa wò mí kí n máa pè dé kẹ́ a máa dùn ọ́ ẹ ìfẹ́ ní dọ̀là mu ìfẹ́ ní yí mi tí wọ́n bá lè fún mi hmm. ẹṣin funfun kan fún ọ. fún mi hmm, fún ọ. bá a bá débẹ̀ mọ̀ wí pínpín kí n fẹ́ gbọ́ pínpín lẹ́nu rẹ̀ èmi ní ìyanjú gbogbo rẹ̀ látòkè yanjú. gbàgùrà òkè ọ̀nà. Ah. ó bẹ̀rẹ̀ sí pa mí bí ọtí ó bẹ̀rẹ̀. yọ̀dà fún ọ ọ̀rẹ́ gidi ni ọ. Lédèkẹ́ dúró ná kí ni ń bẹ láàrin ìwà àtìyá yìí tó fi jẹ́ pé ó máa kí wọn ó sì máa fún wọn lẹ́bù ìyá elégbò lẹ́sẹ̀ lásán lásán. kò sí wàá rí bẹ́ẹ̀ ṣe rò ó ìyàtọ̀ kankan kò sí láàrin ẹyẹ àbáṣó lórí ìkọ́kọ̀ dàgbà ó kan ni awó ẹ̀tù náà la wó. ẹ ó yá ṣàlàyé fún wa. Ah. Ah kò sí bí ìfàsẹ́yìn ṣe lè dé bẹ́ẹ̀ dá tó láyé bóyá nípasẹ̀ àìrẹ̀ tàbí àìní èèyàn náà ni ó mọ̀ jẹ́ ẹ̀ àti wípé ẹni tó rí bàbá ṣe é kó má má fẹ́ nìkejì ṣe yẹ̀yẹ́ ẹ̀ nítorí wípé ọmọdé ni wá àwa náà ò dàgbà bódò lábí kú bá kọ̀ tí ò pa wá ní mọ̀jẹ̀sìn ọmọdé tó bá ní aṣọ rẹ̀ lórí ikọ̀ òun ló yẹ ká mọ̀ rí gẹ́gẹ́ bí atarúgbó ṣe lóge ni nítorí wípé bí kú bá kọ̀ tí ò pawọ́ ní màjèṣín àwa náà ò dàgbà bó dọ̀la ẹ má mọ̀ jẹ́ ká bàgbà jẹ́ nítorí wípé àgbà ṣòro dà. Dédékẹ́ ọ̀rẹ́ mi ó kú làákàyè ìtí mo kúkú fi fẹ́ràn rẹ ni ọ̀rọ̀ ọlọ́gbọ́n tó máa ń jáde lẹ́nu rẹ ló máa ń fẹ́ kí n wà pẹ̀lú rẹ ní gbogbo ìgbà. bẹ́ẹ̀ ni ká má parọ́ ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu rẹ̀ máa ń ṣe mí ní kàyéfì ó máa ń jẹ́ kí n bira mi léèrè ṣé èèyàn bíi tiwa nìwọ náà. àhà gbọ́júgbọ́lá irú èèyàn bíi tiyín lèmi náà àmọ́ oníkálukú ni ọlọ́run dá pẹ̀lú ẹ̀bùn tiẹ̀. Hmm. ẹ jẹ́ ọmọ náà ọlọ́run ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín oníkálukú ló ní ọgbọ́n tiẹ̀ ó kàn jẹ́ kí oníkálukú ṣàwárí ara rẹ̀ náà ni. àgógó ogún yẹgún adániwáyé fífún gún o bùbú àwòdì yàwòdì elédò ọ̀sà fífún akòdì gbaragada ló yẹ ìdílé wa yìí tẹ́ bá kọ̀ tán òfin fún wa àwọn ò béèrè fún o nítorí pé ìdílé wa ni ọba kan n tó bá sì gbà láfi fún un adékànmí níbi tọrọ dé dúró báyìí ọ̀rọ̀ rújúmọ́ o ìwọ ló kù tó lọ́mọ sìgbáradì. Ah, ah. eh, ṣé pé ẹ sì wà nídìí ọ̀rọ̀ wípé kí n wá jọba yìí ẹ sì wà ń bẹ̀. <laughs> adékànmí ìwọ ló ní nǹkan àgbà lọ́wọ́ ìwọ ló bá tọ́ sí olówó ọlọ́lá o sì tún mọ̀ ìyẹn rẹpẹtẹ kí látún á kù. Ah, ẹ wo ẹ fi mí lẹ̀ n ò jọba ẹ fi mí lẹ̀ sí ilé san mí ilé san mí dùn joyè lọ èmi ò jọba. padà kí ló ń sọ tí odò yìí àwọn èèyàn tí wọ́n ti ṣe wàhálà gidi lórí ọ̀rọ̀ rẹ pé kíkọ́ oyè yìí lè bọ̀ sọ́dọ̀ wa ìwọ ni ó sì rí pọ́tọ́ sí ọwá ni ò ní jẹ ṣé nígbà tó kù dẹ̀dẹ̀ kí igi ọdún di igi àlọ́yè àwa adéwúrẹ́ tì kọ́ máa jẹ ah, ìwọ ni ó sì di dandan kan jẹ. Ah. ìwọ ló jẹ o ìwọ ló sì jọba òun. Hmm mo sì dábọ̀ ọ̀rọ̀ yìí tó o mo ní òun ò mo ní wọn ò fi lẹ̀ nílé san mí hmm, wọ́n ní dandan ni kí n jọba torí pé mo lówó lọ́wọ́ olówó ń duyè olóògùn ń duyè olówó wa joyè tán ìlú ò rọgbọ. Ah. òkèlè bíbẹ̀ tàlàfíà ni ó jẹ́ o. adékọ́mi jọba ayédáadé igi ogó kọ̀ wọn òrùwé mọ́ odò tó sun ní ti. kábíyèsí ọkọ mi ọmọ olóhùn apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ agogo àṣìgbà lọ́nà tó mọ̀ kí ló dé ìrònú yìí ah, <laughs> ìyá mi hmm? ta ni ìbá tó ronú bí ò bá ṣe mi. ìrònú ò wá dà nǹkan kan. ẹni kí n má ronú bí eré bí eré ìlú fẹ́ dáhoro mọ́ mi lórí ẹni má ronú. elédùà ò ní jẹ́lù ó dáhoro mọ́ ọ lórí. bí tẹ̀tẹ̀ ò bá ti fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọn ẹni kó rọra ṣe láwùjọ ewé jíjẹ hmm. bẹ́ẹ̀ bá ti fẹ́ kí ìlú ó dáhoro mọ́ mi lórí ẹ mọ́ wò mí ràn. ọjà. Oh, yeah tẹ́rù bá kọ orí tó bá kọ ìjìká ó tún níbi tán bàbá wa gbé e lè ààyò àránṣẹ́ pé aṣáwo. ẹnlẹ́ ìyá wa ẹ mọ̀ kú kalẹ̀ ẹnlẹ́. àjàdí lèmi ń jẹ́ kárí ọlọ́ọ̀rẹ́ mi rí. Ah, ah. <laughs> ọmọ ṣàfihàn kárí ọlá fún mi ìgbà ojúmọ́ ni mo mọ̀ dáadáa. ìyá wa ìyá wa mọ̀ mí ẹ ṣe ìyá mi ẹ káàárọ̀ ọkọ mi ẹ ṣe ẹ ǹlẹ́ ẹ ṣé ò wá sí mo mọ̀ rí yín. kò sábúrú kárí ọlá ló tọ̀ mí wá wá ní ara òun ò balẹ̀ ẹ̀mí òun wà lókè àyà ti jàǹbá bí pé kí ni tó kẹ́mi rè ókè wá ní òun mọ̀ ti tú gbogbo ìlú o òun ti wá gbogbo ìlú àmọ́ òun ò rí ohun tó wù ú nǹkan kan ṣoṣo tó wà wù ú ó lọ́ọ̀dẹ yín bí lòun ti rí o. ọ̀dẹ mi ẹ ṣáàwó. máa bá bíi pé kí wàá ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ kó bá ní dédẹ́kẹ́ ni o ó bá jẹ́ dédẹ́kẹ́ náà ni nìṣó lọ́dọ̀ yé mi rẹ̀ á lọ sọ fún wọn òun la fi dọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni ìyá mi o. káríọlá ó ìyá mi. ìkejì rẹ mọ̀ kó rọ́mọ̀ ọ̀pọ̀ orí dédẹkẹ́ ó sì wọ̀n. ìyá mi bó ti rí ló ti sọ kò purọ́ mọ́ mi iṣẹ́ rí ìfẹ́ dédẹkẹ́ ó kan àyà mi báyìí lọ́wọ́ à mo nífẹ̀ẹ́ rẹ̀ táyà àlá o. dákun ṣé ọmọ bí dédẹkẹ́ ṣe jẹ́ ni. wọ́n mọ̀ wọ́n mọ̀ pé ọmọ tẹ́ ẹ̀ máa ń rán kiri ni. tí mo mọ̀ rán kiri kọ́ o ẹrú mi nì. ìyá ni ẹrú yín ni Dédékẹ́ ẹrú yín lọ ó wá wù mí. ẹ gbà mí o. kárí ọlá. ó yá. ká wá pé ọmọ tó dáa kọrùn àbíbò ẹ mọ̀jọ yà yín lẹ́nu ń bọ̀ ọba wa ní ká a rí ọmọkùnrin tó dúró déédéé báyìí tó sì ní ntọ́kùnrin ní tó sì tásìkò láti yan aya tó wá rí obìnrin gidi ní gbogbo ìlú yìí tó wá di Débẹ̀kẹ́. ìyá mi èmi ṣe bí bá a ti bẹ̀rù la bọ́mọ ní ọmọ wí ni. ìyàtọ̀ ń bẹ ń bẹ o ah, ìyàtọ̀ rẹ̀ ó fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ ó fẹ́ báyìí ni ah, kò yí ọ ní o wọ́n wà jó yí ọ wọ́n fi ìyàtọ̀ ẹrú àtọmọ wọ́n fi hàn ní ìsìn. ìtàn Boing. Dúró bá dúró dáadáa bá. Jọrí. Bẹ́ẹ̀ni. Kó o wò látòkè dé sáà ni. Ọmọ ọlá ni. Ọ̀kàrì. Irú ọmọbìnrin tó yẹ ọ́ rèé ọmọbìnrin tó dúró dáadáa báyìí tó sì rẹwà tó sì tún wá ń lé ọlá ẹni ló yẹrù rẹ̀ n ò pé kó o fẹ́ ní dandan dandan o n ò wá mọ́ ọlọ́run o. ó yé mi ìyá mi. àmọ́ èmi kàn fẹ́ mọ̀ wípé irú obìnrin tó yẹ ọ́ rè kì í ṣerú dédèké n ò gbọ́dọ̀ jẹ́rú ìyá rẹ̀ kó o múrú dédèké wá bá mi kí n sì sọ pé ìyún ló dà. ìyá mi mo rí yàtọ̀ láàrin wọn. wọn náà rí. ìyàtọ̀ tí ó wà láàrin àwọn méjèèjì bí òkè sílẹ̀ lẹ̀. oyè ọ oyè ọ oyè ọ bó bá sì gbóhùn náà ló wù ọ náà ní kó fẹ́ wọ́n Fọláyíwọlú ọlá náà nù ìyún ló dáa ìyún ló dáa. ìyá mi a padà wá yọjú sí a padà wá. kọ́ ọ wò dáadáa o ẹ rò dáadáa o yóò yẹ yín o ẹ dàgbà ẹ káre o ẹ káre o àbíkọ́ sì yín ni. ó ti dáa ó ti dáa báyìí. àwọn òun bóyá kó pa yín lẹ́sẹ̀ dání. wọ́n wọlé lọ́n tiẹ̀ ìdẹ̀kẹ́ bí ibo ìdẹ̀kẹ́ kọ. kábíyèsí àpò ọ̀rọ̀ ìlú yìí o. èmi mọ̀ ni. sẹ́ni mò ń wò pé bá a ṣe ń ṣe gbogbo wàhálà lóyún lẹ́gbọ́dù kan náà ní tó ń dá sí. Hmm. èmi wá ń fojú mi wò bọ́yá ojú tí mo sì fi ń wò kọ́lẹ̀ yìí fi ń wò. Ah, ojú wo ni wọ́n fi ń wò làmí lóye kábíyèsí èmi ń wò pé àwọn bàbá wa ní pé téèyàn méjì bá ń du abẹ hmm. ẹ mọ̀ pé ẹni tí ò bá já má lọ hmm. inú rẹ̀ ò ní dùn kò sí sí tí ò ní lè ṣe mo ń wo ìdílé àwọn oníkòyí àti àìgbèrí tí ò lè hmm. jáwọn ní ń da gbogbo orúkọ lílo ilẹ̀. o ṣeun ọ̀tún èmi ò róde gbogbo ọbẹ̀ ọ̀hún kí ló wá rò pé mo lè ṣe. kábíyèsí àmúkúrò pẹ̀lẹ́ pẹ̀lẹ́ là fi pa o. bẹ́ẹ̀ ni. bó ṣe rí o tẹ́ bá ti pẹ́ ìrànṣẹ́ sẹ́n àmọ́ tẹ́ bá ní wo kò tẹ́ wà hmm. tó bá ti pẹ́ lọ bá wọn kẹ́ẹ̀bí ẹ̀ lè pé kí ló ń bí wọ́n nú sẹ́nu wọn ò tí ì yọ náà ni kí wọ́n fọwọ́sowọ́pọ̀ torí ẹlòmíín wà lẹ́pẹ́ tó bá ń wá nǹkan hmm. kò sí tí ò lè fi wá o ẹlòmíín á máa jẹ gbèsè lórí bó fẹ́ joyè kan hmm. bóyá gbèsè tí wọ́n jẹun ò tí ì rówó ẹ̀san tán tó wọ́n á wò pé à ẹnìkan kò ní nísìnyí. ọ̀rọ̀ rẹ̀ yé mi mo gbọ́dọ̀ gbé gbèsè lórí ẹ̀ o ṣeun yóò dáa fún ọ ọ̀tún hmm. yóò dáa fún ọ òkàrẹ̀ o ṣeun mọ́gbàgbé ibi tí aláàdé nírọ̀lẹ́ alọyún náà ànáfọ́ nàkan sọ̀nà kan ni. kó tètè wá bá mi o ṣeun eh, ọ̀tún àjàgàjìgì ẹ̀ ntọ́ba tètè rẹ̀ ká sọ gbogbo ẹ̀ ká sọ gbogbo ẹ̀ papọ̀ ọ̀tún àjàgàjìgì eh, ọ̀tún àjàgàjìgì lẹ́ hmm. ìkòyí ẹ̀sọ́ ọmọ agbọ̀nyùn ọmọ gbọ̀nyìn ọmọ gbọ̀nyìn gbọ̀nyìn tó dì mẹ́sìn lẹ́yìn ọrùn tí ò jẹ́ ṣeun Olúkòyí ó lè jókòó. ọkùnrin lẹ́ ń ké sí. <laughs> ọmọ aṣíjú apó pìrí dàgbà ọfà ọ̀fun ọmọ òpọ̀ fún yọ̀ọ̀yọ̀ dàgbà ọfà alẹ̀. kábíyèsí kábíyèsí. <laughs> àgbèrè ọ̀gá ọmọ yọ̀ọ́rò ọmọ aṣèwọlé ọmọ pèsèdè mi ń wó yà lábọ̀ bí wọn ò bá yà mọ́ ọmọ ìsè náà jẹ hmm. èé ti rí báwo ló ti jẹ́ èmi ṣe bẹ́ẹ̀ ti gbàgbé ọ̀rọ̀ àná ni àwò pé kẹ́ ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ gbèlú ayédáadé lárugẹ kí ló wàá dé hmm, wọ́n lẹ́ẹ̀sì ń bínú pé èmi ló yẹ ìjámọ́ lọ́wọ́ abẹ́ẹ̀sì rèé njọ́ aláyé ti dáyé lọ́pọ̀ èèyàn tí ì duyè ọwọ́ ẹnìkan náà ni ó ṣàjà sí kí ló wàá dé àbí ṣé gbogbo rògbòdìyàn tí wọ́n ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí ṣó wá dáa bẹ́ẹ̀. kábíyèsí kábíyèsí o ah, kábíyèsí ẹ má bínú o adágún ṣé wọn aláwọ aláwọ à ń di rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ ní ìlú yìí ní kábíyèsí. ẹnìkan ò sọ bẹ́ẹ̀ àmọ́ bọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí ẹ mọ̀ wípé kò síbi téèyàn ò lè rò sí àwùwẹ dákun ẹ bá mi fọwọ́sowọ́pọ̀ kájọ gbèlú ayédáadé lárugẹ. Hmm kábíyèsí kẹ́ẹ̀pẹ́ fún ẹ ọjọ́ yóò dalẹ̀ àṣẹ ọba adékànmí hmm. àwọn alálẹ̀ rí mi tán wọn ò bínú wọn ò bínú rárá mo ṣetán láti kún yín lọ́wọ́ ṣiṣẹ́ torí bójú bá ń pààyàn kan ẹni gbogbo wọn pátápátá lè jí ń pa. Hmm. kábíyèsí níjọ́ taláyé ti dáyé lèèyàn méjì ti duyè ẹnìkan joyè ẹnìkan sì jẹ́ ilé sanmi á kábíyèsí wọn gbọ́dọ̀ torí pé oyè yóò bọ́ sí mi lọ́wọ́ kí wọ́n á bàlú bàbá mi jẹ́ n gbọ́dọ̀ sábúrú sínú ìlú yìí tó bá kò ní kọlà kí n bá ṣe bẹ́ẹ̀ kábíyèsí ká dáni wáyé mú mi sọ́dọ̀ kábíyèsí. kábíyèsí kò burú kábíyèsí ẹ ṣeun ṣùgbọ́n ẹ dìde ọmọba ẹ̀ ń délẹ̀ ẹ̀ dìde lẹ̀ ntẹ́mi ń fẹ́ ni wípé kẹ́ ẹ kún mi lọ́wọ́ kẹ́ ẹ fọwọ́ tì mí gbígbà ẹ̀kẹ́ tí fọwọ́ ti lé gbígbà aláàmú tí fọwọ́ tẹ̀gbẹ́ ògiri kẹ́ ẹ jẹ́ àjọ ṣe à kẹ́ ẹ jẹ́ aṣọ gbèlú ayédáadé lárugẹ agan nílùú ayédáadé kò ṣeé dágbé. yóò sì dáa fún yín. àṣẹ àṣẹ bàbá àṣẹ. ẹ ṣeun máa fi sí o. ẹ ṣeun ẹ ṣeun. kó wá di o mọ wo bẹ́ẹ̀ o mo fi ìgbín kan pamọ́ bẹ́ẹ̀ mọ́ sàládà o. ìgbín ẹ̀ ò lè fi pamọ́ bẹ́ẹ̀. dákùtọ̀ tún mo ń gbàgbé aṣọ ti wá o tó máa ti wọ̀ káyọ̀tì lọ o. ẹ wo ń wọ gbàgbé ṣùgbọ́n wọn ò ní lè lọ mọ́ wọn rẹ̀ mí láti jẹta láti ṣe wàhálà n ó sinmi lónìí. ẹ ẹ tó bá wọlé wọn lọ èmi ọ tẹ̀lé ọ àjẹtúnjọ ya ọ̀dọ̀ olólùfẹ́ mi. ọ̀fàlì ẹ̀ẹ́rì fìlà mú gọrọ mú gọrọ. ẹ má wulẹ̀ pọ́fà lè gbogbo àlọ́ le bi lé bá dá bá ń. káàbọ̀ ọkọ mi ẹ kú oko o. mo ní kí n bá yín gbélé ìwà ni. èmi nìkan tán. bẹ́ẹ̀ ni ìyá wa. ilé yóò wá pọ̀ jù. à ó ti o kò pọ̀. ṣeun ọkọ mi inú rẹ ó dùn. àṣẹ ìyá wa. ebi ò ní ọ pa. àṣẹ ìyá wa. bí ayé bá ń jayé táyé tún jayé omi ìdùnnú ayé rẹ ò ní gbẹ. àṣẹ àṣẹ wa àṣẹ. ó ṣe ọkọ mi ebi ò ní pa ọ. ah ìyá wa ẹ jẹ́ bá yín gbèsè gbé ọ̀dọ̀ yín ṣeun wa. ṣeun o ṣeun. o. ó dàbọ̀. dàbọ̀ wọn náà ó dàgbà. O. ò ní dàgbà yà. ó ò ní jìyà. ó ò ó ṣe ah. èmi nìkan tán ebi ò ní pa ọ́. òkun sún nàré nàré ọ̀sá sún nẹ̀gbẹ́ nẹ̀gbẹ́ aláyé òra ayé alásán òra sàn. iwájú ọpọ́n ọgbọ́ o ẹ̀yìn ọpọ́n ìbà olùmúlọ́tún ọkànràn lòsì àárín ọpọ́n ìta gbọ̀ngbọ̀n ilé ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí ìbá bàbá ìbá yèyé ìbá pa báyìí ìbá tẹ báyìí wọ́n ní bá a bá fẹ́ mọ lójú amọ́ ríran èyí tá a fẹ́ ràkọ̀ràkọ̀ ní wo ìwọ láwo àwọn láwo èmi lọ́gbẹ̀rì bó bá ti rí ni kó wí o àlákè ìbọmọ lẹ́rù kó mọ́ lè rọ wàá lògiri ń ta. Hmm, èjì ogbè Ifá olókun asọ̀rọ̀dáyọ̀ ó yá o làwọn mi ní bàtà ké. èjì mọ́gbè wọn ò gbẹ́ nìkan ró babaláwo kì í dífá kó borí èjì ogbè kábíyèsí ẹ gbọ́ bí babaláwo mi ṣe ń ṣẹnu rere kífá ó ní ojúmọmọ ti mọ wọn ò gbọ́ porodó porodó ìrọ̀lẹ́ rọ̀ wọn ò gbọ́ kọ̀ǹkọ̀ sọ adífáfúnládé yọríjù tí ń ṣayé èjì ogbè níjọ́ tí wọ́n mẹ́nu mọ́ tó ń fẹnu odòdì sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní kí ládé yọríjù ó káàkiri mọ́lẹ̀ ẹbọ ni ó ṣe ó gbọ́ rírú ẹbọ ó rú ó gbọ́ ìkarara ẹbọ ó wa àtìgbà òun náà ti ń fẹnu yọ wí tiẹ̀ ẹnu yọ ni wọ́n mọ̀ fi wú tiwa ńlẹ̀ yìí o. àṣẹ. èrè owó èrè ọmọ ẹ̀mí gígùn àtàlàáfíà yóò mọ̀ wá wá wá o. àṣẹ. kábíyèsí ẹ jẹ́ afọkànbalẹ̀ ẹ̀ẹ́n tẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín ó ní ká ẹ lọ fọkànbalẹ̀ ó ní kò sábòrú nílẹ̀ wa ó ní ṣùgbọ́n kinní kan ní ká ṣe ká pèsè ọ̀kàkà ẹbọ tí ń kagún láyà ló bá tán. <laughs> aṣáwo. ìyá ọba. bí n tẹ́ ń wí ìbá wí yémi yékéyéké ẹni fáníkà rúbọ hmm. pé tá a bá ti lè rúbọ n ti ń rùn lẹ́yìn yóò tán. ìyá ọba èmi kọ́ mo wí Ọ̀rúnmìlà ni ẹlẹ́sẹ̀ ọ̀yán olólóhùn gbẹ̀dú dàṣẹ́ dèpẹ̀nù tí ń gbé ní mìbí kálukàlù Ifá bẹ́ẹ̀ ìyá wa. rọra tẹ o kábíyèsí jẹ́jẹ́ ni o ẹ mọ rọra o ọ̀dà àbáwọn a ti wá dórí tabẹ o kábíyèsí hmm? ẹgbẹ́ ilẹ̀ e bẹ́ ẹ bá ṣe fẹ́ kórí fún lù àti gbogbo ọmọ tẹ́ ẹ bí nílùú ó yá ẹ wúre sí i. ẹ̀yin alálẹ̀ ìlú ayédáadé ẹbọ yín rèé o ẹ jẹ́ ìlú orójú o àṣẹ ẹ̀jẹ̀ lù ó ráàyè o àṣẹ kéku ó máa ké bí eku o àṣẹ kẹyẹ ó máa ké bí ẹyẹ o àṣẹ ká má rogun àjálù mọ́ o àṣẹ o kéèyàn ó máa sọ̀rọ̀ bí èèyàn o àṣẹ o ká má rogun ká má rọ̀tẹ̀ mọ́ o àṣẹ ká má rìkú o àṣẹ ká má ọmọdé o àṣẹ ká má àgbà àṣẹ kí lù ó túbà kí lù o. àṣẹ tó àṣẹ kọ́lọ́ńbọ́ bẹ lẹ́nu kọ́lọ́ńbọ́. Mm àṣẹ kọlọ̀ǹbọ̀ ń bẹ lẹ́nu kọlọ̀ǹbọ̀ hmm. àṣẹ àlùkùṣẹ̀ṣẹ̀ ń bẹ lẹ́nu àlùkùṣẹ̀ṣẹ̀ hmm. àṣẹ ògún ń bẹ lẹ́nu ògún hmm. àṣẹ iná níná fi jó tóorun lóorun fi ràn èyí tá a wí lónìí ẹgbà ayé ló wí kẹgbà òrùn gbà. àṣẹ. fó ìtọ́kì ìbalẹ̀ kó padà ẹnu ó yẹ yípadà kábíyèsí. àti ẹbọ ti ẹbọ ti fín ẹbọ ti dà ẹbọ ti dá lè dé ọ̀run ẹ rọra o ọ̀tún. Hmm, àtiwá. ohun tí ọ̀dà ọ̀dà. bẹ́ẹ̀ni. àìdá olóko méjì àìdá náà là á mọ̀ pé. dákun ṣé ohun tí àwọn ọ̀dọ́ lọ ṣe láwọn eh, àgbèrè àti òkò ìdáná ṣé ohun tó bójúmu ni. ṣé n tán sọnù kí ló mu tí ò bójúmu kódà gbogbo ara lọ bá mu. Ah, dúró àwa tá a jólóye lò eh. a pe àwọn òdílé méjèèjì uh-huh. a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn náà ò mọ kankan pa bó ti ṣe láàrin lò bákan náà kábíyèsí ló pè wọn wọn náà ò mọ kankan pa rẹ ṣé ó tún yẹ kákọ́ gún lọ́jà wọn. àṣìpa padà ń bẹ padà ń bẹ ọfẹ ah, gbọ́ kóòtù mọ dà sí kí kábíyèsí má sọ nǹkan kan kó ṣe wá sí palásí ló pè é tó rò pé wọn lè sọ lójú rẹ pé àwọn làwọn ṣe ti ìlú tí ń dàrú ni eh, ó ti rẹ́ẹ̀dì kan tó sọ wí pé abọ́tọ́ fúlàní ọ̀hún ló fi jẹ nǹkan yìí ni. kò sí ah, ah. kò sí lóòótọ́ kò sí àmọ́ gbogbo nǹkan ló gba sùúrù. sùúrù sùúrù irú sùúrù wo nu ọ̀dà mo fẹ́ pé ọ̀sá kejì kan báyìí o dé ń lé sí ọ báyìí kó lè yé ọ gbogbo aburú tí ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí èwo ló gbúrò rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ wọn yìí dáhùn lóhùn bí gbogbo òlú ṣe ń sunkún báyìí ẹni wọ́n rí lẹ́ẹ̀dẹ̀ wọn ṣé mo kó èlà pẹ̀rẹ̀ ni kí á ló dé bí gbogbo òlú ṣe ń sunkún ẹ̀rín ni ẹ̀rín lẹ́ẹ̀dẹ̀ wọn tẹ́ ń bàjẹ́ ọkàn mi ẹgbẹ́ rẹ ọ̀rẹ́ mu ǹlẹ́ ọ̀sẹ̀ ǹlẹ́ ọ̀sẹ̀ dáadáa ni àjẹ kí ló dé. mo ń bọ̀ láti inú oko. mo ní kí n yà lódó agbèrè kí n pe sanpa sansẹ̀ omi ti gbẹ o odò agbèrè ti gbẹ o kókó tí ó wù lójú ẹ̀ la fi mọ̀ pé odò kù sàn kọjá ń ẹgbẹ́ yàlé o mú nǹkan lónìí. mi ì mọ wọn kàn ìgbà tí yẹn sọ ọmọ kékeré. dákun jàre ìgbà tó ń bọ̀ wálé ọ̀nà gbólọ́gbà. ọ̀nà ibi tí mò ń gbà púpọ̀ náà ni. o sì lùdà èkó. dàìkú kẹ̀ èmi ò lo dàìkú. ẹgbẹ́ Ó odò ẹyọ kan tá a nílùú inú o. ọjà èmi náà lẹ́nu. Tọmọ dàgbà tí ń bù mu. kò ní koríko tí lójú rẹ̀ nìkan. ó ti jẹ, kò sí kò sí ẹgbẹ́ ọdọ lójú ìjà tẹ̀lé o ẹgbẹ́ ẹ tẹ̀lé mi. tá a bá bá a pàdé ó rí mi. ọkùnrin gbọ́dọ̀ gbẹ mo sì fi lọ yín gbà náà o pé ṣé ká ṣe bẹ́ẹ̀ o àbí ká má ṣe bẹ́ẹ̀ o n ò déédéé ṣe tinú mi o àbí. kábíyèsí o kábíyèsí òótọ́ ni ẹ sọ ọ̀tá ń gbà náà àmọ́ sọ tẹ́ ẹ sọ kábíyèsí kì í ṣe pé ẹ fọ̀rọ̀ lọ̀ wá o ẹ ń sọ bí èròǹgbà inú yín ni tá a sì là wá torí àṣẹ tó bá kú lọ bá pa tá a ní ọ̀fọ̀ padà ọba lójú ẹ̀yin ò ṣe wáá wí fún mi ńgbà náà wípé kábíyèsí mọ̀jẹ̀ á ṣe báyìí ǹbá gbà sí i lẹ́nu àbí. kábíyèsí àti àgbẹ̀rẹ̀ ló bàtà àgbọ̀dá sẹ́yìn. kábíyèsí ẹ jẹ́ ká gbà pé gbogbo alá àmọ̀ pé bí ó ti padà rí mi àmọ̀ pé yóò lẹ́yìn báyìí o hmm. ohun tá a bá ṣe sí ni ẹjẹ́ àmọ̀ ní kíákíá. <sighs> ẹ àṣà wo. kábíyèsí o. pé àṣà tá a padà ló fa gbogbo orúkọ ìrúdè tó ń lọ nílùú. òun ni kábíyèsí òun ló jẹ́ káwọn irúmọlẹ̀ mọ̀ bínú kì í ṣe ìbínú kékeré o ah irúmọlẹ̀ bínú ah wọ́n bínú kábíyèsí irúmọlẹ̀ ti bínú jìnnà wọ́n bínú o wọ́n ti bínú jù. kábíyèsí bó ti sọ fún wa ńgbà náà nù pé irúmọlẹ̀ ní bínú àfi ká yá sí. àṣà àwọn tó rọrọ mi báyìí ó mọ̀ pé mo wí fún ọ wípé ọ̀bá ti wí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ìyálóde ẹ mọ̀ wulẹ̀ jẹ́ àgbà bíi ẹ̀ ń gbàgbà ọtí ṣé n tó kàn ní ìsìn ni wípé ẹ sọ fún aláago kó lu aago yìí lùpọ̀ kó lu aago yìí gbogbo olùkọ́ pé àṣà tá a yí padà àṣẹ bẹ́ẹ̀ mọ́ o àwa fẹ́ padà sí ẹsẹ̀ àárọ̀ kí ló lè tùbà kó lè tùsẹ̀. káàkiri. ọba adékàbí àkọ́kọ́ kábíyèsí o olówó ládùúgbò ọmọ gbadégẹsí kábíyèsí o kábíyèsí ní kí n sọ fún gbogbo yín pé àṣà kábímọ ká máa yẹ bí ọmọ wò nídàkọ́kọ́ wọ́n ní kò rí bẹ́ẹ̀ mọ́ o olúwa mi ní kí n sọ fún yín pé a padà sí àṣà ayé àtijọ́ ìpè ìta gbangba báyìí láti máa yẹ̀ bí ọmọ wò kí ìlú lè tùbà kó lè tù sẹ́ni o kábíyèsí o ọba adétòmí àgbẹ̀kọ́ kábíyèsí o. ẹ ti pé yóò rí nígbà tí ẹ bá rọmọ olè tí gùn bá ká ẹ sí i ṣé ìwọ mọ̀ pé kábíyèsí fowó òyìn òun kò lọ bá tọ́ sí i. ẹnu aládé ni òdùn sí i. ilé tó wà nìkan ní ìsàlù wájú. ìrìn orí ebí kò sí bàtà orí omi àṣà tí kì í bá nìyẹn àfojúdi èyí àfojúdi abẹ nílẹ̀ rán yími yími orí ẹ̀yin ara aṣọ lọ́jà ọ̀la ara aṣọ lọ́jà ọjọ́ àbákú làṣọ ṣègbè ọmọ ní kára o ìní ara aṣọ lọ́jà ọ̀la ara aṣọ lọ́jà ọjọ́ àbákú làṣọ ṣègbè ọmọ ní kára o ìní ara aṣọ lọ́jà ọ̀la ara aṣọ lọ́jà ọjọ́ àbákú làṣọ ṣègbè ọmọ ní kára o. Oh, yeah, yeah táyìnbọn táyìnbọn ẹ eh, bàbá táyìrò bàbá táyìrò bàbá ògùn táyìrò ah, bàbá ògùn táyìrò ẹ gbà mí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ah, dúpẹ́ ẹ gbà mí o ah, bàbá ògùn táyìrò ẹ gbà mí o ẹ gbà mí ọ̀rọ̀ dúpẹ́ ẹ gbà mí o ọ̀rọ̀ dúpẹ́ ẹ gbà mí o. olúwa o ó pè mí nìkan ṣoṣo ọ̀rọ̀ mi dàbí bàlùmọ̀ láàrin ìgbẹ́. ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo. ẹ ṣe sùúrù sí i kí la fẹ́ bọ́lọ̀ fà. kò sóhun tí bọ́lọ́run fà lóòótọ́ ṣùgbọ́n ẹ sọ fún ẹjọ́ yẹn pé èmi kan ló tọ́ sí èyí tó ṣe yóò dá. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ní ìṣẹ̀lẹ̀ àbúrò mi ọmọ méjì igbe yé yé yé tí mo gbọ́ lórí báyìí nígbà máa fi wọ yàrá wọn òkú ọmọ méjì mo bá ń bọ̀ bó ṣe ṣẹlẹ̀ ò yé mi o. kí ló wá ṣe kó pa wọ́n. ìtì ẹ̀mọ̀ bá jọ̀nú ni o bí nǹkan ni o kò yé mi. mo kàn bá wọn já tó lẹ́lẹ̀ ìwọ náà wà lọ́wọ́ wọn nulẹ̀ alọ́wọ́ wọn nulẹ̀ alọ́wọ́ wọn nulẹ̀. kí wọ́n ló ń ṣẹlẹ̀ nílùú ayédáadé báyìí. alọ́wọ́ wọn kò yé tó. ṣáńjọ ni ni àbí nǹkan. elédùà. Hello, brother.

ẹ̀já máa lọ wíwí Baba, o. ẹ ǹlẹ́ ǹlẹ́ bàbá ẹ̀yin la wá rí o. kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ̀yin àgbà náà lẹsẹ̀ pálówè kí sòbí yẹn ó tó dégbò olúgbọ̀nbẹ la ké sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn ọ̀dọ́ wa wò lọ sáà a rí wípé ẹ̀yin lẹ súnmọ́ àwọn ọ̀dọ́ jàǹkó lóye tó kù lọ. bẹ́ẹ̀ni. ìdí tá a ṣe wá rí iná nù. bàbá wa olóye kí ló dé kí ni ti ń ṣẹlẹ̀ kí ni tó ṣẹlẹ̀ gangan ẹ̀yin ọ̀dọ́ ìlú ayédáadé ò fìgbà kankan bàjẹ́ báyìí rí kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ afẹ́kẹ́ kakoko lórí ilé afẹ́ mọ iye kẹ́tọ́ gbélé dúró bàbá wẹ fàdánà lẹ́yìn gbàgà ká mọ iye wújù tí ó yọ ńlẹ̀ ẹ tún sùn désàlẹ̀ kòkó ẹja mọ bí iná tí ń wí kòkó wa bọ̀ ẹ tàn mọ́lẹ̀ sí nǹkan tí òye gbogbo àwọn ọ̀dọ́ olù afẹ́ mọ tí ń ṣẹlẹ̀. ọ̀dà ọ̀dà ẹ káre ẹ káre elédùà wò yìí ẹ ní dààmú sẹ́yìn dẹ́dẹ́ á ṣe gan ó wá múnú mi dùn torí pé àwọn àgbàbọ̀ wọn ní ọmọ tí ó bá já sàmú báyìí kékeré báyìí ni ó ti máa jẹun sámúsámú hmm. ó ti túmọ̀ sí pé ẹ fi lé dá ó ti túmọ̀ sí pé ẹ̀yin wo lè bàjẹ́ àmọ́ ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ bá wà yìí hmm. adìẹ ń làágùn ìyẹn ni òjì á mọ̀ ẹ fẹ́ gbọ́ kò sí pátá àti ìkó lólórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ń lù yìí wọ́n ní abo eégúnlé àti béégúnlé wọ́n ní abo sọ ọjà abo sọ ọjà wọ́n ní abo olúbọ̀bọ̀ tìrì bọ̀ bá bẹ àti bọ́ ibi kọ̀ náà lọ̀rọ̀ tó ń gbórí sálẹ̀ ẹ fẹ́ gbọ́ láìpẹ́ ìgan àwọn olóyè àti kábíyèsí àtúnṣe ìpàdé kéréje kan tá a sọ fún kábíyèsí pé pé a wò pé àbí àwọn àdílé tí wọ́n bá kábíyèsí du kóyè tó já má kábíyèsí lọ àbá ni à ń bínú ni kódà kábíyèsí ọ sọ pé ọ tún lọ bẹ̀ wọ́n kábíyèsí lọ bẹ̀ wọ́n báyìí àbọ̀ ẹ̀bẹ̀ wọn làwọn àdètí báyìí tó sì dájú pé dídùn lọ́sùn ó sùn. ẹ wo bàbá má wulẹ̀ jẹ́ àfi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ jọ. eléyìí tó túmọ̀ sí wípé ìdílé Oníkòyí àti ìdílé Agbẹ̀rí ni wọ́n pa ń di ọ̀rọ̀ yìí. ẹ wo ẹ wo ẹ ṣe sùúrù ẹ bá gbọ́ ẹ bá gbọ́ ẹ ṣe sùúrù. ṣé ẹ rí ẹjẹ sọ kìnìún kan fún yín ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ kìnìún kí mò ń kó gbogbo ẹ̀ dànù torí àbá wọn kó dànù ní kí ìpadàbà dànù àmì ẹ bá sọ pé rírun wọn rorí kò parọ́ ẹni jíjẹ wọn jẹ kò parọ́ àmọ́ ṣe ẹ rí ní tó ṣe wá tàbí ronú bá ní pé ẹ mọ̀ pé tí kéèmì bá fọ́ gbogbo ẹni tó wà lẹ́ẹ̀dẹ̀ náà wọ́n máa bi léèrè pé ta ń fọ́ ọ ẹ wá gbọ́ àpò àní ṣùgbọ́n tó bá ni kábíyèsí ti bẹ̀ ẹ jẹ́ àfọkàn sí pé ìlú yóò tòrò gbogbo ẹ̀ ọ́ yanjú lọ́dà ti gbọ́ èwo lẹ tún pé bírí kó tó sí báyìí ẹ máa mi rí. yóò fún yín ẹ wò ẹ wò ẹ wò abẹ́ ẹ̀gbọ́n ẹ ẹyọ ọmọ yìí tí èyí mo sọ òun létí ni dáná tójú wọn bá rí wọn máa fara mọ́ ó tiẹ̀ tó dàbí okùn dorun ẹnu ọ̀ka. tẹ́lẹ̀ nígbà wo ni mọ́kù ò ní kú sí mọ́kù tí ò máa wo tí ń bá wọn ṣe pa mọ́kù tí ò mọ̀wẹ̀ tí ń lọ rèé mú òkun lódò mo sì ti wí mú ní ìwọ̀n ìjọba pé kẹ́ ẹ fi mí lẹ̀ nílé sàn mí ẹni dandan àfi bí mo bá jọba ìyá mi ṣe rí ní oríta ibi tí ọ̀rọ̀ dúró dé ipa ti kún ọwọ́ mi àfi kí n fọrùn gbàdà lọ. orí mi ò ní jẹ́ nǹkan burúkú ni kí má jèsì okú lójú àwọn òbí rẹ̀ ọlọ́run ò ní jẹ́ ó wáyé bẹ́ẹ̀ nǹkan ò dáa lójú bá ti rí ibi tí ọba ti fọ́ ire lókù tí bọ̀ wá rí ire rẹ nínú yìí ó ti dé. nígbà wo nígbà wo ṣé nígbà tí gbogbo olùbá ti dàhoro tán kí lẹ fẹ́ ká yóò sọ nípa mi. rere la yóò wí nípa rẹ ọkọ mi ọ̀rọ̀ ilé ayé yìí nígbàtí nígbàtí náà ni ìlú ò dá lójú ẹ̀mí rẹ̀. àgbè omi fà o àgbè omi fà o ìkòkò tó wọ ìṣòwò àmúròdò mọ́. ìkòkò tó fọ ìṣòwò amúròdò mọ́. àjè omi fọ́ o àjè omi fọ́ o àgbè omi fọ́ o. Dédékẹ́. ǹjọ́ mọ mi. bẹ́ẹ̀ ni àrẹ̀mọ mo mọ̀ yìí. ọ̀dà bẹ́ẹ̀ sẹ̀rí àdájọ́ ló kú ẹ lónìí wọn lọ orúkọ ti já o. a kí mo ṣe àrẹ̀mọ ìsànú mi kí mo ṣe. gbogbo filenge filenge àṣọ tiẹ̀ jù báyìí lọ ilẹ̀ mọ́ lẹ́nu. ẹ jẹ́ bú wo ló ń bá rò. alẹ́ kí ni mo fún mi. ìsànú mi àrẹ̀mọ ìjọ ìsànú mi yá mi ó ìsànú mi àrẹ̀mọ ìsànú mi. nǹkan ó ṣe lónìí ìwọ. ìkòkò tó fọ ìṣòro àmúrò. tipa bọ́ọ̀lù àrẹ̀mọ ìlú ìsì ni ẹ̀fún ní àbẹ́ẹ̀dì ó fọ́jú ni bí ó bá tiẹ̀ wá fipá báyàn lò nínú ìlú yìí kò rí ọmọ tó rẹwà tó lè bá lò àfi irú ìwọ rádaràda yìí. dédèké n ò gbọ́ n ò gbọ́ pa àbí kí ló ń mo wí. ẹ wo ìyá mi irọ́ tó jìnnà sóòótọ́ ni àrẹ̀mọ fipá bẹ́ẹ̀ lò pọ̀ tó bá yẹ pé lóòótọ́ lára ẹ̀ mo fipá bẹ́ẹ̀ lò pọ̀ aṣọ tó ya mọ́ ẹ lọ́rùn dà. òhò ọmọ tó rí yun wí. Ah, ò bá ń kó sọ pé òwò náà ṣe tẹ́lẹ̀ ló fi fara balẹ̀ ló fi ṣe dáadáa ó ń ra nù. wo ọkọ mi tó tiẹ̀ rí gbogbo ètò sọ̀ǹda ah. ẹyin sórí àrẹ̀mọ́ fipá bọ́ọ̀lù ó fagídí bọ́ọ̀lù ó farabalẹ̀ ó ṣe é ní o. gbogbo èyún kò ká èmi o orí kékeré mi tó o òun gan-an nìṣòro tèmi ó wà jẹ́ kinní kan ó jẹ́ kinní kan ìyá ni lẹ́yìn tó jẹ́ nílé ayé rẹ̀ wọ́n bá bá wá kété mi nìkan nìyá ò lè jẹ́ ọ́ láì sí yùn bẹ́ẹ̀ ìyá jẹ ìyá jẹ ìyá à ń jayé lóko bí àwọn ti joyè ní o à ń jayé lóko bí àwọn ti joyè ní. orí ọ̀kẹ́rẹ́ orí àparò tèrè lórí iyán tìrí lọ fún jayé lóko bí àwọn ìjòyè ní. ẹ wo ẹyọ mi hmm? orí tó bá lu igi tó bá lu ọ̀pẹ tí irú orí bẹ́ẹ̀ yẹn ò wá fọ́ ajẹ́pórí yẹn ó fẹ́ ṣe nǹkan rí ni hmm. tá a bá jayé jù báyìí lọ nínú ilé ayé rọ̀ yìí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Hmm. ṣé tèèyàn oúnjẹ la fẹ́ wí ni àbí àìrówó lò láàrin ìlú la fẹ́ sọ kò sí ìyàtọ̀ láàrin ọba àti àwọn ará ìlú oníkálukú wa ń sáré ohun tí ò hmm. jẹ́ káàkiri. ẹ ṣàtẹ̀jẹ́ àwọn adúpẹ́ gbogbo ohun tó le ó ti padà dẹ̀ ah, a ti rí olówó nínú ìlú wa yìí tó dàbí ọba bùnmi mélòó la fẹ́ kà nínú eyín adépèlé ṣé tinú ni ká mẹ́nu lé ni tàbí tìta. àmọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi ipò tèmi wà yìí ò tí ì tẹ́ èmi lọ́rùn o ó mú wù mí kí n jẹ́ aya ọba kí n mọ rìnrìn fàárì kí n wá mọ fi ọwọ́ ọlá jiyọ̀ ní gbogbo ìgbà mi ti ọmọ pé bó ṣe ń ṣe ọ ló ń ṣe mí náà. àti mm-hmm. wọn náà. èmi mo gbójú bọ́lá fún ara mi mo gbọ́dọ̀ fọkọ lọ́lá tàbí tó wá láti ìdílé ọlá àìjẹ́ bẹ́ẹ̀ orúkọ mi ò ní rò mí. Hmm. ẹ wo ní tèmi ní tèmi ní tèmi ni mo sọ o fún ara mi ní lò ó lọ́wọ́ ẹ jọ torí ọlọ tí bá fẹ́ ń tó lówó lọ́wọ́ tí ò bá fowó rẹ̀ mọ̀ mí kọ́ ẹ àbí tíjà bá lọ ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ ajá mi wà padà sídìí ẹbí rẹ̀ mo tá dànù ń lò ó lọ èmi náà lò ó lọ. ẹ wo ìyàtọ̀ díẹ̀ wà nínú ọ̀rọ̀ ti tèmi o nítorí pé mo ti rẹ́ni tó wù mí láti fi ọ̀rọ̀ jọ mo jíra dé olówó àná ọ̀nà tán owó tó ń béèrè wípé níbo ni òṣì wà ọ̀rọ̀ mi lè má yé yín dáadáa o ṣùgbọ́n mo mọ̀ pé ó yé dédékẹ́ nítorí pé kò sí aṣọ tó kángun ségun tó ju jẹ̀pẹ̀ lọ. Dédékẹ́ ọ̀rẹ́ mi ń gbọ́ o a fi òfèsì sí etí Faramadé sọ àbí bò ni. Hmm, kábíyèsí olódùmarè ọba tó dá gbogbo nǹkan pẹ̀lú àbàwọ́n lọ́kan òjọ̀kan ọ̀kùnmọ̀ká nígbà ẹsẹ̀ kò lè sáré ẹṣin lè sáré kò níwo ọ̀kíndalẹ́wà ó kù wà bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá rí ẹyẹ ọ̀kín pẹ̀lú aṣọ aláràǹbarà yóò rò wípé òun ló dáa jù nínú ẹyẹ oko ni kò sì ní mọ̀ wípé ẹyẹ ọ̀kín ló ní mutómutó ohun ìgbéraga olódùmarè ṣàì fún ẹyẹ awó láwọ̀ tiẹ̀ náà bó tiẹ̀ jẹ́ wípé àásó orí rẹ̀ làbàwọ́n tiẹ̀ látọ̀run wá odídẹrẹ́ ní bí òun ò bá ṣe lẹ́wà tó olówó òun mọ̀lọ́ tá òun nítorí wípé ìkó tó yẹ kóun ọmọ fi ṣẹwà lolówó òun fi ń sọ̀rọ̀ pẹ̀lú gbogbo ohun tí a wá kà sílẹ̀ yìí só tó yẹ kí igúnnugún ọmọ bínú ogbe tó wà lórí àkùkọ adìẹ ni nítorí wípé òun pa lórí bẹ́ẹ̀ tó bá mọ ewu tó ń bẹ nínú ogbó orí àkùkọ adìẹ ni kò ní mọ bínú wípé orí òun pa hmm. ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo ohun tí ẹ̀yin ní tí kò jọ yín lójú yìí tí èmi bá ní ẹyọ kan ṣoṣo nínú rẹ̀ ó mọ̀ ti tó mi ṣebí gbogbo yín ni wọ́n bí ire wọn ò má bẹ́ẹ̀ mi rè é. Dédékẹ́. Bídẹ́kẹ́ ọ̀rẹ́ mi. Bídẹ́kẹ́ ó ti tó. o ló mọ̀ o mọ́. Mo sùkú mọ́ ó ti tó. Ó sùkú mọ́ ó ti tó. À ah, sọ̀rọ̀ mọ́. Eléegun máa ń nà mí. bí o ti nà mí lẹ́ẹ̀kan? Ó ṣe ká ọjẹ́ ṣe ti ẹ̀ bẹ́ẹ̀ o. Ṣé tó bá jẹ́ pé ìyàwó àmójúradé ló bí Dédékẹ́? Ṣé yóò máa wò kó máa fìyà jẹ báwọn? Ọmọ lọ́mọ báyìí là ń fìpá jí pẹ́pẹ́pẹ́ báyìí là ń jí tẹ́ni. wàhálà rẹ̀ mọ ètò ẹ̀ ti pọ̀ jù ah, òun ni lọ́tún òun ni lọ́sì. Ah, ẹ jẹ́ ju ẹ lẹ́ẹ̀bẹ́ẹ̀ ẹ mẹ́nu kó bẹ́ẹ̀ kẹ́ ẹ ju ẹ lẹ́ẹ̀ àìmọ̀ sọ̀rọ̀ orí adé fáwọn wọ́n yẹ sọ̀rọ̀ ọmọlé ọba báwọn o èmi ò sì ń gbẹ̀ngbà tẹ́ ń sọ o ah, ń jaba ni ọmọlá ni ń jaba ni ayé ọba ní ń jẹ n tó ṣàdá èmi lójú ni pé ẹni òòṣà òkè ò lè mú kò tí ì dá kò ì dá kálukú gbẹ̀sán ọ̀bà rẹ̀. a ti ẹ̀gbọ́n wípé ẹ ti lọ yọjú sí ilé lórí ọ̀rọ̀ bìbẹ̀kẹ́. a lọ àmọ́ kí n ṣe lílọ kan dandan báwọn náà èmi àti ọ̀rẹ́ mi àjàgbé la lọ a yọjú sí ìyá àmọ́ ọ̀rọ̀ ń ti bábò mí yọ ṣé nìyá pé ẹ̀yin pẹ́pẹ́ sí o èmi ò lè fẹ́ Dédékẹ́ o nítorí pọ́mọ ẹrú ni wọ́n ah, ah. ah, sì wà mú kan jáde wọ́n mọ́ ọmọ wọn jáde èyún pọ́n bíi sálámù òbí báyìí wọ́n léyìn làwọn fẹ́ fi fún mi wọ́n wọ́n ń fọ̀ lẹ́nà ni o àmúyé mi èmi ò sì nífẹ̀ẹ́ sọmọ tó pọ́n sẹ́yìn náà mọ̀ pé ìyá rẹ̀ náà pọ́n àmọ́ lórí ọ̀rọ̀ ti Dédékẹ́ gan pa àríkọjá mọ̀ ti fẹ́ balẹ̀ tó ṣù nígbà tóun àtàrẹ̀mọ́ ti ṣe fanfan wọn èmi ń gbà ládùúrà fún kó ṣàòkè òjò rí ẹni tiẹ̀ kádániwájú jẹ́ kémi náà rí tèmi ọkàn mi ti ṣíkú ń bẹ̀wọ̀n ẹ jẹ́ ń wá owó fún yín kẹ́ ẹ tó mọ̀ lọ́lé. sí bàtà orí omi àṣà tí kì í bẹ́ẹ̀ nìyẹn àforíjì èyí àforíjì abẹ nílẹ̀ omi àṣà tí kì í bẹ́ẹ̀ nìyẹn àforíjì èyí àforíjì abẹ nílẹ̀ rán. ṣé kí ẹ o ṣé kí jẹ́ kó dùn ní ká wí bí òdùn ní ká tún sọ àràbà lọ túra mú odò ńgbàre rẹ lọ abọ́ rẹ̀ gbà wá o ayé dáadé. mo wulẹ̀ fọ́ra rẹ̀ àjọ̀dé jù ni mò ń lọ ni wọ́n wọ̀ dán o ìwọ dá n bò ló dà tí ìwọ àtọmọ rẹ tẹ dígbàdàgùn bá ń bò lẹ́rìn. ọ̀dọ̀fin ń ò fara rọ èmi ló tún kù ká gbàlú tá a ti ṣoríire lọ ni ọdọọfin. ìlú ọ̀fara rẹ̀. ṣé o rántí pé ìwọ ni ìyálòde wa ń lẹ̀ yìí ìwọ sì nìyá gbogbo wa ńgbà pinlẹ̀ ṣẹ́ bá sì ti bàjẹ́ kí lè á fi lè kèṣe. ìpínlẹ̀ ṣẹ̀ ọ̀dọ̀fin ìpínlẹ̀ ṣẹ́ mọ̀ ti bàjẹ́ ah, ah, olórí ń kú ẹlẹ́nu ń kú baálé ilé ń fòṣọ́lẹ̀ yìí ń kú. adélẹ́bọ̀ pàápàá ń kú èmi ló tún wá kù àwa wí tán ọlẹ́mì nìyá yín dákun ẹyọ kan ṣo tẹ́lẹ́dùn àyọ̀ǹda fún mi nì n ò lè lajú mi lẹ̀ kí n jẹ́ kókó pamọ́ lọ́wọ́ béèyàn bá ti lẹ́ni ní kò so ìmọ̀ ń ṣe wọ̀ lójúde ṣáàkì ni. ọ̀dọ̀ fi. àwọn ọ̀fẹ́ ọ̀ràn ti pé àgbàjá ni ọ̀gbọ́n. ẹbí ló ṣẹlẹ̀ ẹbí ló tún ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ìgè ọmọ yín ni. kí ló ṣègè. ìgè àti dépò nàjọ ń bára wọn jà ìmọ̀ tó fàjà gangan ọmọ yín sì ti lù bí ẹni mi ó ó ti gbé e sókè báyìí. Fáníyì Fáníyì. bàbá o ah bá mi ah, n bolo dábàá yìí. ṣé mo sọ fún ọ wípé ifá ní kí n sáwo lọ. bílẹ̀ ń sáwo lọ báyìí. ẹ n ò tí ì mọ̀ lúbi tí mò ń sáwo lọ. ìgbà ló gẹ́gẹ́ bí n ṣe mọ̀ lúbi tí mò ń sáwo lọ náà ni n ò mọjọ́ tí n ó dé èyí tí ó kàn yé mi ni pé Ifá ò sọ mi lọ yóò sọ mi bọ̀ ẹ ìwọ sá dilé mú dilé mú o. ó dára bá. ìwòrì wo lémi dèmí mo ṣáwó lọ ìwòrì wo lémi dèmí mo ṣáwó lọ Ifá yóò wọlé o ìwòrì wo lémi dèmí mo ṣáwó lọ ìwòrì wo lémi dèmí mo ṣáwó lọ. olè olè olè ẹlẹ olè ọtọ ọtọ ọtọ ọtọ jẹ ẹlẹ ìyá wa. ọwọ ẹ ǹlẹ́ o kí ló fariwo tó tó yìí wájú ilé mi dédèké kí ló ṣe. ẹ ṣe òun ya wa ọjà ló lóun ó ra o kété tó lọ tọ́ báyìí ni bá wàgbà náwó ìyá mi tì ń bá ní ọba ń lè mú kò sí bá a ṣe bí tó onírọ́ ni láì òun kọ́ lòun mú ìgbànú owó ẹwà àti ń hmm. gbọ́ dédékẹ́. ìyá mi. o tún ti ń jalè. ìyá mi ń jí wọn lọ́wọ́ irọ́ lọ́pàá mọ́ mi ń jí wọn lọ́wọ́. irọ́ kí náà pamọ́ gbẹ́nu rẹ sọ̀hún ó ṣe é jẹ́wọ́ náà sọ pé ó jówó ṣé wọn nìkan lẹni tí ń rìn láàrin ìlú tó fi wá jẹ́wọ́ ni wọ́n sọ wípé o gbégbànú o tún ti <laughs> ẹ̀ mọ̀ gbà mí o tún ti mọ́lẹ̀ mọ́lẹ̀ dédékẹ́ àánú ah, rẹ mọ̀ ṣe mí o. jọ̀wọ́ ọ̀yá mi. ta ni ìyá rẹ gbẹ́nu rẹ sọ̀hún èmi ìṣe ìyá rẹ o n ò bí mo lè ìwọ lọmọ fi tó fi ìyá rẹ ìyá òfò ìyá ara nù ìyá àdánù rẹ sí èmi ìṣe ìyá olè ẹ olè nínú ilé mi n ò sì fura n ò mọ̀ wọ́n lè mò ń bá gbẹ́nu ilé ẹ bá ti lù pa ẹ bá ti mọ̀ mú lẹ́yìn rárá ẹ bá ti mú pẹ̀lú ojú ọ̀nà lọ́hùn ó lè ó ranù ó lè. adáàbà foríjì mi. ẹ lẹ o. ó darí. ìgbàanu tá à ń wá rè. ibo lẹ ti rí. Ah, bẹ́ẹ̀ la bí ni mo rò pé bá ọgbọ́n kan mi gbọ́ bóyá mo mú ìgbàanu yìí wá sí inú ọjà àti ọwọ́ òsì báyìí mo fi fi sínú ilé tí wọ́n mọ̀. dákun ọmọ mi ìgbanu tẹ̀ ń wá rèé lóòótọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó fi hàn pé dédé kọ́kọ́ ló mú ìgbà. alẹ́ ẹ̀ ṣàmọ́ lọ. ìyá àgbọ̀ ẹja àgbọ̀ ẹja àgbọ̀ ìyá àgbọ̀ ìyá mi. ẹ wo ẹ dédékẹ etí rẹ mélòó dédékẹ o fọwọ́ méjèèjì kò fi gbá ẹlẹ́dàá rẹ wú báyìí kó o sọ fún pé kó bọ́ ọ tún yàn èyí tó yàn yìí ò dáa o èyí ò yàn yìí ò dáa torí wọn ò mọ bó wá jẹ̀wọ́ ni wọ́n tún wá dúró o lè mọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ náà tiẹ̀ ń bẹ lára rẹ̀ tiẹ̀ ń bẹ lára rẹ̀ yóò sì padà jẹyọ náà níjọ́ kan kó ranù kó wájú mi kó kọjá ságbàlá kó ranù kó mi ọ̀yà bá bọ́ ságbàlá kó lọ́mọ rẹ̀ ṣiṣẹ́ bọ́ àgbàlá bọ́ àgbàlá ǹdẹ́lẹ̀ kó bọ́ àgbàlá kó lọ́ọ́ rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ ń ranù ó kó bora jà ó tí ìjà náà ní gbọ́ bá yá náà ó padà jà náà ni ó padà jalè ọ̀hún wọ́n sì pọ̀ náà ni. akin tẹ́wọ́ kò gbà mí nítẹ̀ẹ́ ọmọ rẹ ń bọ̀. arúgbó nígbàkú ẹ tú kí ló ṣẹlẹ̀ tó fi fẹ́ para rẹ. a bàbá ẹbí mi sílẹ̀ ṣàjẹ́ kí n para mi ìyá yìí ti pọ̀ jù mo fẹ́ kú bàbá para mi ni. ìwọ tí mò ń wò yóò ní kú ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kú lójú ẹsẹ̀ ọmọ ìtọ́wọ́ nìkọlà kú sọ fún mi lóde tó fẹ́ para rẹ. a bàbá ọ̀rọ̀ pọ̀ nù ìkọ́ bọ̀ ìmọ̀ mi tí ń ti bẹ̀rẹ̀ kàn gbèsè ayé mi ẹ ṣàjẹ́ ìpara mi ilé ayé ti sú mi. ikú ìfòfò àṣeṣe lẹ́lẹ́ o ọ̀rọ̀ rẹ ti yé mi báyìí ọ̀rọ̀ rẹ ti yé mi ṣùgbọ́n ṣé ìlú yín tó ti ń bọ̀ ló wà bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni bàbá ìlú wa nù. ẹ wá jẹ́ ká lọ ìlú yín ká lè rí àyè sọ̀rọ̀. Ah, rárá o bàbá yìí lè tẹ̀lé yìí lọ lù wá kàkà kí n tẹ̀lé yìí kọjá síbẹ̀ o ìpara mi ni bàbá ìpara mi ni. ọ̀pára rẹ èmi tó ń wò yìí ìlú kan ni mò ń sáwó lọ èmi náà sì mọ̀ bẹ̀ ìlú yìí tí o ti ń bọ̀ yìí ifá ò ní kí n yà síbẹ̀ mo kàn rí ẹ kí n ṣàánú rẹ ni ló mo fi wá bá ọ ẹ ẹ kí ni wàá lo fẹ́ ká ṣe báyìí. Ah, bàbá ẹgbẹ́ kí n mọ̀ tẹ̀lé yín lọ. kọ́ máa tẹ̀lé mi lọ síbi tí máa ń lọ. bẹ́ẹ̀ ni bàbá. ìfaradà abẹ ń kọ́. Ah, bàbá ń faradà ẹ sáà máa mú mi lọ bí ẹ bá ń rè bàbá ẹ ṣàánú mi. ẹ ẹ tó lè ṣe àyàfá bàbá yìí ṣe ń tẹ́ ní ṣe jẹ́ kí n máa tẹ̀lé yìí. bàbá. ìlú kan ni mo ń gbàdúrà ẹ̀yẹ o. bẹ́ẹ̀ ni bàbá. jẹ́ àfifá tọ́ ẹsẹ̀ rẹ̀ bóyá bẹ́ẹ̀ ni ìfarahàn mi wà o. sọ gbọ́ àṣàyè sọ̀rọ̀ òbíní òpìtàn lẹ́ẹ̀fẹ̀ ọmọ ẹni rẹ ọmọ ẹni rẹ ọmọ ẹni kẹta kàbí àgbà iwájú ọpọ gbọ́ ẹ̀yìn ọpọ gbọ́ olómọ ọ̀tún ọ̀kàrà lọ́sì àárín ọpọ́n ní ìta ọ̀run ṣèlú tí o rán mi wá ni mo ń gbọ́ ariwo bẹ̀ yìí. ìlú tí ifá ní sáwó lọ ni mo ti ń gbọ́ ariwo yẹn o. a ah, bàbá ìlú tí fáníkẹ́ ẹ sáwó lọ rèé ìlú ayédáadé èmi ò ní lè tẹ̀lé yín wọbẹ̀ o. kí ló dé. ṣé ẹ rántí ìlú tí mo ní wọ́n ti lé mi bóde tán sọ pé ìbí mi ò dáa mhm. ibẹ̀ la déhùn yìí lè wọbẹ̀ ó bàbá. ṣé pé o lè bá mi wọbẹ̀ báyìí. bàbá n ò lè wọbẹ̀ ó ṣèwọ̀ fún mi láti wọbẹ̀. ǹlẹ́ o ìyá wa ìyá wa mò ń padà bọ̀ ọ̀hún ní pẹ́ dé. ta larábìnrin yẹn. ah n mọ wọn o bàbá àmọ́ wọn ṣe máa ń jókòó lóòrọ̀ lọ́sàn-án lálẹ́ sẹ́gbẹ̀ẹ́ nu. ah alágbára kan ni o. àlàáfíà. láti jáde kú olú yìí. Ah. ẹlẹ́ ọkọ mi ẹ káàbọ̀ o ẹlẹ́ o wá arákùnrin wá èyí tó filẹ̀ kẹ́ ọ̀rùn. fa sóró ìyá kájọ mọ bọ. ìwọ nìkan. ẹ lẹ́ o ìyá. lẹ́ o. ẹ lẹ́ bàbá mi bí mo ti ń wò ó. mo rí i pé àjèjì lọ jẹ́ nílùú ayérọ yìí. bẹ́ẹ̀ ni ìyá àjèjì ni mí nílùú ayérọ àmọ́ òwò ni mò ń ṣe níyì oníṣòwò ni mí. ṣé o fẹ́ gbọ́. mo gbọ́ yín lágbọ̀ọ́yé. bó o ní ìbá ṣe dùn tó kó o fìlú ilé ní kíá. Ah, ìyá ìyún ah, ó ṣòro ìyá mo sọ fún yín ní ìsìn ìpóníṣòwò ní mi nílùú ayé rọ hmm. gbogbo àwọn ohun ọrọ̀ ajé mi ìlú yìí náà lọ wà ilé ìdèdè fìlú lẹ̀ báwọn. ọ eh, hmm. fìlú ilé o torí gudugbẹ fẹ́ já ah. hmm. gudugbẹ yóò já lulẹ̀ torí àrùn wàhálà ìdààmú òfò ikú àṣeèrí àṣeèkójọ òun ni ó jálulẹ̀ o ṣé bí wọ́n mọ̀ pé láti bí ọdún mẹ́ta sẹ́yìn ìlú wa yìí ń dùn ní ìdù bẹ́ẹ̀ni gbogbo wa ní òòṣà òkè òòṣà òkè kó ọrọ̀ sínú ìlú láàrin ọdún mẹ́ta sí ìsìn. ẹnikẹ́ni dùn wà rè tí ń wò mọ́ wa lára tí ń kọ́rọ̀ wọ̀lú yìí ó mà ti kó lu yìí gudugbẹ ọjà àmọ́ ìwọ náà kò kù bó ló ṣe kó ọ̀rọ̀ yọ sójú kan tó ò mú kélekélékélé ṣé ọgbàgbé pé ẹnikẹ́ni tó bá gbàgbé ilé ó fàpò ìyàkọ́. ọ̀dà náà ìyá gúdúgbẹ̀tẹ̀ pọ́ fẹ́ jáì ṣé mo lè ṣàlàyé ọ̀rọ̀ ìfọ̀rẹ́ mi ọmọ ìlú yìí lòun tèmi bá níbi tèmi ọ̀sà lọ òun ò níbi tí ọ̀sà gbà. Elédùmarè ò rán mi sọ̀rọ̀ rẹ̀ ìwọ ló rán mi sí ó kù sí ọ lọ́wọ́. ẹ lẹ́yìn ìyá. Zaria. ṣé ṣebí ọmọ ìyá yìí tẹ́lẹ̀. àyíjọ́ eh, tí mo ti mọ̀ ìyá yìí kò dìde rìn rí. ó yà ń lẹ́nu. ẹ eh, ẹ eh, àjàgbé nǹkan ti fẹ́ ṣẹlẹ̀ o. kí ni nǹkan. aburú ńlá ló fẹ́ ṣẹlẹ̀ a ní lè lọ tí a ń lọ mọ́ kúrò irú ọ̀rọ̀ wa ń jáde lẹ́nu rẹ̀ níbi tá a ti pè tó pè rò pé dandan ó débẹ̀ a sì á ní lọ́mọ. a jẹ pé ṣé nǹkan ṣe ọ ni ìwọ ìṣe bọ̀rọ̀bọ̀rọ̀ báyìí mo ní a lè iye tó wà nílẹ̀ báyìí ó ju ìta àfẹ́ lọ ṣe lọ. ó dà kí ni lájọ orí ohun tí ìyá òun fún wọn gan kí ni lájọ orí ohun tí wọn. tọ́ ọ bá fẹ́ gbọ́ tí ìyá òun wí fún mi àjọ máa wọnú ìlú lọ báyìí. ní ká lọ dán náà sí. yá lọ ẹ gbọ́rọ̀ ni. ẹ Eh, èmi tó ń wo yìí babaláwo ni mí ifá ló pa láṣẹ pé kí n ṣàwọ́ wá sínú ìlú yìí bàbá sì wọ̀lú olórí ìlú làkọ́ rí. kábíyèsí mo forí balẹ̀ forí adé o. Hmm. Fámúrewá lorúkọ mi babaláwo sì ni mí Ifá ló wá pa láṣẹ fún mi pé kí n ṣawo wọ ìlú ìwá nígbà tí mo dé ẹnu odi àpẹẹrẹ tí Ifá fi hàn mí ni pé ìlú owó ìlú ọrọ̀ àìkú baálé ọrọ̀ ni ìlú tí mo fẹ́ wọ̀ yìí ṣùgbọ́n nígbà tí mo wọlé kábíyèsí. Si òdì kejì rẹ̀ ni wọ́n bá pàdé èyí ti ṣe etéko kébí eku tẹ́yẹ ò kébí ẹyẹ. àwọ̀ bí mo ti rí nu o kí ni mo gorí àpèrè bàbá mi sí ni kí ni mo gorí ẹ̀tàn sí báyìí ni ní gbogbo nǹkan dàrú lódì pé gbogbo ẹ̀ ń lọ lódì kò dì á sì pé àwọ̀ a pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní ká ṣe tutù hmm. a ṣe tutù gbogbo nǹkan tí wọ́n ní a ṣe la ṣe o síbẹ̀síbẹ̀ a ò rí àyípadà sí rere ohun burú sí ni. ẹ kábíyèsí ẹ mọ̀ bínú o onígbà tí í ṣe ẹ ṣé ẹ lè bá fanigbó lóhùn. dáadáa. ẹ gbà kẹ ẹ kàn sí fa. Ọ̀rúnmìlà ó jíire léni o ọmọ ẹni rẹ ọmọ ẹni rẹ ọmọ ẹni kàṣàkà bí àgbọn wọn fi gbi péré mọ́fò lòlò fọ́hùn wájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olómù ọ̀tún ọ̀kànràn olóṣì àárín ọpọ́n ìta ọ̀run afẹ́mọlójú aríran. Hmm. Hmm. ọ̀run mi gbá ọ̀run mi gbó ọ̀run mi takàntakàn má gbárí yẹ̀yẹ̀ ó di afọ olúrẹ̀bẹ tí fojú méjì ṣògbére ọmọ bíbí ìgbà tí ó bí ó bíná ìgbà tí ó bí ó bòrùn ìgbà tí ó wà bí ó bóṣùpá ìgbà tí ó àtúnbí ló gbẹkọ nìkan tí ń sọmọ kan wọn léje léje olúrẹ̀bẹ gbogbogbò tọtọtọ ó rebi àgbáre iná ló ń lo òjòyè olúrẹ̀bẹ ejire ìjùlù nípa oòrùn ló ń lo òjòyè olúrẹ̀bẹ ejire ó sì pòòdò òṣùpá wa lóun ní òjòyè olúrẹ̀bẹ̀ èjì tún rọ̀ pòṣùpá èkó nìkan níbẹ̀ lẹ́yìn tí ń ṣèbọ̀ ṣúrúṣúrú nílé àwo ó ti ta lóye orí ní ìmú ni dóye àfi ìjọba o. Hmm. Ah, kábíyèsí kìí ṣe tó fi arí bẹ́ẹ̀ tán pawódà fawo ṣèké fawo sọ̀dàlẹ̀ ah, Ifá níbi tẹ́ ẹ fojú sí ọ̀nà gbábẹ̀ lọ́wọ́ òun ló fa gbogbo orúkèrúdò tó wà nílùú yìí tẹ́kù òdún bí ekúté ẹyẹ òdún bí ẹyẹ. Ah. Hmm, ta là ń wà mọ̀ tó fàwo ṣèké tó pawó dà. kábíyèsí onífá yín ti ń dífá lù ú fún yín kọ́. àṣàwò ó wà nílẹ̀. ẹ ẹ pé kó wá fojú kawó gan fojú gan ní ara wa. ẹ ìwọ ń tiẹ̀. lọ mẹ́nìkan kúnra kẹ lọ mú aṣàwò wá. káwo fojú kojú káwo ń fojú káwo. Hmm. ọlẹ bàbá o. ẹ̀yin ìránṣẹ́ ọba ńlá rèé ṣé o ṣòro kábíyèsí ló ní ká lè máa bọ̀ láàfin ní báyìí báyìí báyìí. ọba ńlá mi ọba ńlá ọba ẹlẹ́yọ̀ àjòyè ọba àjòjú ẹni gbára àjèsè yọkùntàn tó lọ́la wọ́n ní kémi ń dọmọ bọ̀ láàfin. ló wá àṣẹ ṣá. ẹyin ó dà kòkòrò tọba náà ni àṣẹ tọba là á ṣe hmm. ah, ẹ ǹlẹ́ o ẹ̀yọ́ lóye ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀pẹ̀lẹ́ o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ah mo gbọ́ níṣẹ́ ọba mo ní ìtara kankan kí n mọ̀ bọ̀ ni o ah àbọ̀rú àbọ̀yé o. àbọ̀yé bọ́ sí ṣẹ́. ẹ kárí ìfà orí mi rèé o. ìfà gbé ọ Ọ̀rúnmìlà á gbé ọ. àṣẹ àṣẹ mo pẹ ránṣẹ́ pè mí kábíyèsí. Eh, awo. awo ń jẹ́. Hmm. wọ́n ní báhùn bá mí. àwọn àmì kan bá. bóòrẹ́ bá mí. òrè àmọ́ mi kàn pẹ́ rẹ̀ ń. Hmm. Ah, awo ó yẹ pé. ó ti bọ́ bọ́rọ̀. Eh awo báwo ló sì dà bẹ́ẹ̀. tí kìíní fi ṣe. tẹ́ ẹ fi pawó dà tẹ́ ẹ pawó ṣèké. kábíyèsí àwọ̀ tí ò bá jẹ́wọ́ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rúkèrúdò nínú yìí ni o aṣáwo àwọn ah, náà jẹmọjẹwọ ńgbà tí ọ̀rẹ́ ọ̀rẹ́ aṣáwo ẹ máa jẹ́wọ́. ó ti wá mẹ́jọ jọ ẹ wá gbà mí. jẹ́wọ́ àní náà o. ẹkún tó mọ ń sùn yìí ò mọ̀ràn gbèsè èmi lóde awo ntí bá ń ṣe ọ ni kò wí. Bọ́lá. ẹ rí mi ní. kí ló ṣẹlẹ̀. ṣé mo ṣe rí tẹ́lẹ̀ rẹ ni ṣé mo ṣe rí ni. ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí rè é. ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí rè é táyé mi ò mọ̀ polúrúgú musu lọ́ọ̀dẹ̀ ọlápàdé. ẹ̀rọ ọ̀la mo ti gbọ́ ọ yé báyìí o ọ̀rọ̀ rẹ yé mi abiyamọ kú ọ̀rọ̀ ọmọ kò sẹ́ni tí ń ṣe tára rẹ̀ ò ní gbóná àmọ́ ohun tí mo fẹ́ kó o mọ̀ pé ìdàlú nìṣèlú eegun ló ń gbowó òde ibì kan bá a ṣe ń ṣe ńlẹ̀ wa ìwọ bò ní mọ́kàn kúrò lórí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ tí wọ́n ti sìn wọ́gbó kó o fira rẹ lọ́kàn balẹ̀ olódùmarè yóò lànà rere kù ọ́ ohun tí mo fẹ́ wí fún ọ. ṣebí ìgbà tó ti sẹ́wọ́n ọmọ mi wọ́gbó tí baálé mi sì ti fẹ́yàwó mi tó sì ti bí ọmọ òun lọ́kọ mi ti mọ̀ ṣe báyìí ní tí mo sọ wípé ọmọ rẹ náà bí torí ìgbà tó mọ ọmọ fún un gbẹdẹgbẹdẹ lára rọ o bàbá mi o ṣebí èèyàn àmọ́ yẹnu ọ̀nà padà à ń bòsibòsí ọ̀rọ̀ ẹnu ẹ̀bẹ̀ ilẹ̀ wà á di rẹ̀ ẹ sì wú mi ràn ẹ wú mi ràn kò ah, ah, wá kà mí sí nǹkan kan mo tiẹ̀ jọ́ lójú bàbá mi ṣé bẹ́ẹ̀ ṣe mọ wò mí yan rè àbí torí pé kì í sẹ́yìn lẹ bí mi ni. padà ah. gbẹgbẹgbẹgbẹ ẹnu rẹ sọ ṣọ́ra kó o mọ̀ fẹsẹ̀ kọ́ gbogbo ọ̀nà jẹmọlá. bàbá mi ọmọ ẹ̀gbọ́n ẹni ọmọ ẹni ní í ṣe ọmọ ẹ̀gbọ́n ẹni tí ò bá jọmọ ẹni a sì jábùrú ẹni ẹ̀gbọ́n mi gan bó bá ń bẹ láyé ṣó lè ṣètọ́jú rẹ ju bí mo ṣe ń ṣètọ́jú rẹ yìí lọ àbí o ti bá nǹkan kan wá sọ́dọ̀ mi tí mo pé kò ṣeé ṣe rí. ẹ kí ló dé tẹ̀ ṣe yìí kí ló dé tẹ̀ wò mí ràn kí ló dé tẹ̀ wò mí ràn jẹnrọlá kí ló Tu kí n ṣe fún ọ. bàbá mi ṣé ẹ mọ̀ pé mo ti yẹ bí ọmọ òun o gbàkúgbà tẹ́ ẹ bá yẹ bí ọmọ òun o bí táwọn ọmọ mi já sí náà ni kí tiẹ̀ náà já sí ibẹ̀ ni kò já sí ibẹ̀ ni kò já sí ibẹ̀ ni kò já sí ṣeun tó fẹ́ nù. ohun tí mo fẹ́ nù o ìfẹ́ ni ó ti di ṣíṣe. ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́ o mo dúpẹ́ o ọ̀tún ọ̀kàrẹ̀ gbogbo ẹ̀yin aráàlú ayédáadé o ẹ ṣeun ẹ kú àròtì ń tá àmọ̀ la àmọ̀ a mọ̀ pé àká ò gbẹ́sìn ẹ̀jẹ̀ akágbàdo sínú àká kẹ́sìn ó mọ gbọ́mọ èèyàn pọ̀n káàkiri. Yeah ní àsìkò tèmi ẹyẹ ò mọ kébi ẹyẹ eku ò mọ kébi eku ẹ̀yin ọmọ èèyàn náà ò mọ sọ̀rọ̀ bí èèyàn. kábíyèsí o. lẹ́ ọ̀tún. gbogbo aráàlú ayédáadé. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí ìṣe wa. àmọ́ láti gbàdá àti lọ́ba lórí ìtẹ́ àwò bí láti bí ogún ọdún sẹ́yìn àwa adúpẹ́ fẹ́lẹ́dùà wípé tọ́ a tún ti padà sórí àṣà wa báyìí o ẹ wàá máa gbọ́ àwọn tí ìbí wọn bá wa mú lù í tó bá wa dọ́gba ń wọ àánú lé àwọn kan tí ìbí wọn bá wa dọ́gba lù í wò ó sì hàn bọ́ta àmọ́ mo fẹ́ ṣàlàyé kíní kan fún yín o ẹ ṣe jẹ́jẹ́ o ẹ má fojú burúkú wọ̀n o nǹkan ẹ má dàrú ẹ má jẹ́ kíkẹ ọ̀pọ̀ jù. ẹ wo a máa máa bọ̀ wọ́n máa bọ̀ wọ́n máa bọ̀ àwọn àti bí wọ́n bá wa láàmú wọ́n wà nù. Ezra, Ezra, Ezra. tẹ ẹ ráyé lóde ẹ ráyé ń bẹ́ẹ̀ ráyé. ẹ sì wá sọ wá sóòkùn. àṣìpa arárò fún mi. Hmm. Ah, ẹ awo kábíyèsí kí làá wà ṣe báyìí kí wàá lọ́nà àbáyọ. ọ̀rùpẹ̀ lójì inú máa jẹ o. kábíyèsí awo kò sánà àbáyọ kan tó yàtọ̀ sí pé ọmọ tí wọ́n lé jáde ń lù ú jọ́kínní bí wọ́n ṣe ń lé jáde gbogbo àwọn ire ìlú yìí ni wọ́n wọ́ tẹ̀lé lọ. Hmm, ire ọmọ ire àlàáfíà tá a bá wá fẹ́ rí ọ̀nà àbáyọ àwọ̀ náà bí ọmọ òun ó ṣe padà wọ̀lú yìí o. ẹ ẹ wá gbà mí ni níbo là á wà wọ́n mọ̀ sí níbo ni ká ti rí i. ṣàwo inú mọ̀ jẹ́ o inú mọ̀ jẹ́ o ọ̀ ń parọ́ márùn-ún mọ́lẹ̀ ẹ́. ẹ ẹ kábíyèsí Ifá ọba àwárí Ọ̀rúnmìlà ó wà kì. lóòótọ́ pẹ́. Elédùmarè má ṣe o àìsàn Ifá gidi yàtọ̀ fún àwọn fáàgbé lẹ́ẹ̀rọ wọ́n ní Ifá gidi ọba wa sí o Ifá gidi ọba wa sí o. ọmọ tí o. kí n ká ti gbọ́ èmi òdòdì ojú àṣà kì í rí bí bẹ́ẹ̀ ni tàwòdì kì í rọrùn èmi ojú hmm. ó mọ̀ rí bí gbogbo ara pátá báyìí lóògùn ẹ̀ àti ẹ̀wà pé wọ́n fẹ́ mú ni ṣé orí àwérè kò sàn ju ojú àwérè lọ èmi tabaníkà mú ni ọ̀la là mú o ẹ̀ lè mú ni o ẹnu ẹnu báyìí lẹsẹ̀ fi pàkúrọ̀ ojú ọ̀nà lọ. yéé yéé olódùmọ̀rẹ́ o ṣe yéé ojú mi o ah! ojú mi padà tó o ojú mi ah! Ah! ah! ojú mi o ojú mi ojú mi ojú mi olódùmọ̀ ah olójú rẹ wà olódùmọ̀ àdáṣe níwọ̀mọ̀ ìbà ògbúdọ̀ fún mọ́ ìbà pẹ́tẹ́ ọwọ́ o iba pẹ́tẹ́ ẹsẹ̀ ìbà tẹ́lẹsẹ̀ tó dojúbolẹ̀ ẹ tí ó fún ìbọ̀nà ṣeré kú ọ̀rọ̀ kọ̀ wọ́fẹ̀. erinjẹ ẹnina tẹtẹ ìmọ̀jòdínà sàmẹ́jẹ̀yìdínà ògbólógbò ẹ̀yẹ ní fafáfaná ògbólógbò ọmọdé níjà ní mẹ́kọ́ mẹ́kọ́rọ́ ó di fáfú bàbá Ọ̀rúnmìlà Ifá ń lọ sájà eré mi wọ́n ní kí bàbá ọ̀rẹ́kù méjì tí ó yájú kó rẹ́yẹ méjì tí ó yájú kó rẹ́ran méjì tí ó yájú ó rẹ́ ikú méjì tí ó yájú àìmọ́ náà ń ṣe èkú tàdí tàdí. ó tún rẹ́yẹ méjì tí ó yájú àìmọ̀nà sẹ́yẹ tàdí tàdí ìgbà tó rẹ́ ẹja méjì tí ó yájú àìmọ̀nà sẹ́yà tàdí tàdí lómi ó rẹ́ran méjì tí ó yájú àìmọ̀nà ìṣẹ̀ràn tàdí tàdí tàdí sáfẹ́ ní sáwọ́ òde sádẹ́ aṣàgèdè ní sáwọ́ àṣà ọjà ahọ́nàgbà wòde òrè ahọ́nàgbà wòde ìjẹ̀ṣà agbákẹ́ hànàgbọ̀n hànàgbọ̀n ìtàn kọ́dẹ̀mọ́lẹ̀ kátó dagun gbẹ̀yìn ayẹlẹ koko adáfúláwùsì ọkọ mi tó fi wí ṣe èròkò bọ́ ó bọ́ríbọ́rí orí pa ó bòṣàbòṣà ìgbà ọ̀sà sì ju ó bọ́gún bọ́gún bó sì jì gbúrúgbúrú ó wà mẹ́kún sunkún gbé ó fi yẹ̀rẹ̀ sóhun àrò ó wàá lábọ̀ra ò lè gbé òun lọ láyé ọmọ ó yá gbẹ́bùn kalẹ̀ báyìí. ẹ̀ẹ́d dédèké. ó bàbá. ibi ìlàdé yìí o wàá wúre fún lù. kábíyèsí. kò káre. ìgbà yín ó tòlù lára o. àṣẹ. epo ò mọ̀ eko. àṣẹ. ẹyẹ ò mọ̀ ké ẹyẹ. àṣẹ. àṣẹ ọmọ ènìyàn á fọhùn bí ọmọ ènìyàn. àṣẹ. gbogbo eré tó wá ti kúrò nílùú ayédáadé yóò padà wá bá wa nílé. àṣẹ wá ìdùmarè àṣẹ iná ni iná fi jógbó àṣẹ òrùn lòrùn fi wọ̀ àṣẹ mọ́nàmọ́ná èyí tó bẹ lẹ́nu ọká bọ̀lọ̀bọ̀lọ̀ èyí tó bẹ lẹ́nu làkọ̀ṣẹ́ èyí tó wí lónìí àrò àrò ọmọ o. o ṣeun fámúrewá hmm. o ṣeun orúkọ rẹ rò ọ ti bá amúrewá wá ire tó nù á o ti mú wá ẹ̀yin ìlú mi ṣe rí ọ̀rọ̀ à ń yẹ̀bi wò ó ti dópin o ẹni tó bá bímọ bó bá wù kó yẹ̀bi ẹ̀ wò bó bá já síre òun ló mọ̀ bó bá yẹ̀bi ọmọ ẹ̀ wò bó bá já síbi òun ló mọ̀ kó mọ gbọ́hùn sọ̀hún n ò gbọ́dọ̀ gbọ́ pé ẹnìkan yẹ̀bi wò mọ́ àti ní gbangba o àti ní kọ̀kọ̀ o n ò fẹ́ ìyẹ̀bi wò mọ́ bá a ti bẹ́rù ńlá bí ọmọ ìbí òjù bí ó ti dàṣẹ lónìí. elédùn àfúnṣe o àṣẹ ti gùn àṣẹ ti gùn. Hmm. Eh. tọ̀tọ̀tọ̀tọ̀ ọ̀rọ̀ rọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ pa ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ múmú lọ́tọ̀lọ́tọ̀ là á sọ lú èsùsù sẹ́nu ohun torí torí ohun tòrè tòrè ohun torí tòrè la fọ́ba máa kí i. Ṣé ẹ̀mẹ̀yẹ̀ ni ìbẹ̀wò àwọn ọlọ́kọjá background yẹn? máa kọjá ìṣe máa ní kọ́ máa kọjá ìṣe. ẹ̀yin tẹ wọ́n gírísì ẹ̀ kó ń bẹ́ẹ̀ afa kò sọ mi sí ibi tí wọ́n fi mí sí mo débẹ̀ àbí ìdílé. ṣé ká pìtọ̀. tó ti kó àwọn fífi tó bá ti kó wọn jáde tó bá àwọn fáwọn ọmọ ẹ̀ máa ṣe èjì àwọn àti ẹ̀gbọ́n wẹ́rẹ́ sọ̀rọ̀ road. mo sì dábọ̀ ọ̀rọ̀ yìí tó o.

máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa tẹ̀lé mi máa bọ̀ máa bọ̀ àmọ̀ pé o. bàbá mọ tuntun ibi ló sì mọ́ dé